dání kàárọ̀. Tìjání ìwọ kọ́ ni mò ń kí ni. Ìyá Táyọ̀. Hmm? Èmi ni màá bá ayọ̀ yín jẹ. Kí ló ṣe pé láàárọ̀ kùtùkùtù? Ọlọ́run ò ní jẹ́ kẹ́nikẹ́ni bá ayọ̀ tèmi jẹ́ o. Ó ṣàárọ̀ kùtùkùtù o. Ah, kí n dẹ̀ kí ẹ kó máa ṣépè. Èmi ni mo yìí máa pa yín gbẹ̀yìn. Ah, ah, Ọ̀tútù sọ. Hmm ìyàwó olórí burúkú tèmi fẹ́ tí mo gbé sílé àṣàkẹ́ ó jáde nílé kò jí mi kò jẹ́ kí n mọ ibi tóun lọ oúnjẹ kò ṣẹlẹ̀ nǹkan kan ò tiẹ̀ yọ ó dẹ̀ lọ bẹ́ẹ̀. mo dẹ̀ mọ̀ pé tí bá máa béèrè lọ́wọ́ àlóhùn lọ síbi oníbúrẹ́dì àwọn ẹlẹ́lẹ́yà olóṣì tó ń bá ká ẹ̀ tó bá dẹ̀ dé bínú ṣe ń bí mi màá fẹ́ fi hàn bínú ṣe ń bí mi sí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ̀ máa ma gba wájú lẹ̀ máa ma gbẹ̀yìn máa ma blọ́ọ̀kì ẹ̀ máa sọ pé àtijá níjọ àtijá níjọ tẹ́ bá ma fi wá ń gbà ẹ̀ tẹ́ bá pé wá ẹ̀ ní pé lọ o ẹ máa yọ báyìí ẹ máa yọ wọnú pósí ọ máa gbé yín lọ sí i lọ́wọ́ kan ni. mo ní kò yé ṣe pé fún mi àbí gbogbo ìgbà mo máa ń sọ fún ẹ pé gbogbo ẹ̀dá tó bá fẹ́ fẹ́ yàwó sílé àfi máa ṣe sùúrù. ẹjọ́ òfò ẹjọ́ yẹ ẹjọ́ àdáadáa èrò fáwọn ọmọ yín ẹ wò màá bá ayé yín jà àtàwọn ayé yín tó kù tẹ́ fẹ́ lò màá ná ipa tó yẹ pé àwọn ẹbí yín máa ṣe thank you bíbá yìí ni ẹjọ́ òṣèmí orí ju báyìí lọ o èmi kò ṣàlàyé bóyá rí lọ́kàn mi ni. Thank you. bẹ́ẹ̀ mà ní. àbúdà kò burú mu ojú sí ìwé yín o. owó tí mo béèrè kọ. Ah, owó kí n tún ni ìjẹta kọ́ ni mo kó fifteen thousand fún ẹ ni. màámi ẹ̀yin lè máa gbọ́ láti jẹta owó tẹ fún mi owó skul ni nà o. Ah, ah. níjẹta sẹ́ni. ta ni o. onítọ̀wọ̀ ẹ ọkọ mi ṣé ìdálẹ́ àná ṣayọ báwo ni kò lè bàbá mi babies. wow, it's cool. Gbogbo ilé kọ́, ìyàwó ẹ̀ kọ́ sí dáadáa lẹ́wà. Ọ̀rọ̀ ẹ̀ náà ni mo ní kí n wá sọ fún yín máa. Mi ò understand Fúnkẹ́ mọ́ ara. Ọlọ́run. Mm. Ẹ wò, ẹ̀yin máa lọ léwèé tí yín. Ṣé ẹ ti wá? màámi ṣe bọ́rọ̀ àǹtí mi náà wá sọ. ẹjọ èwo ló fẹ́ dá sí nbẹ. ẹ jẹ́ kó sọ mò ń gbọ́. kí ni tiẹ̀ kí ló kún ẹ̀ ṣé o fẹ́ dẹ́gbọ́n ẹ̀ lẹ́jọ́ ni àbí o fẹ́ dá ọkọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́jọ́ torí mi ìmọ̀ yìí tó kún ẹ̀ ń bẹ̀ kò kún ẹ̀ kò dẹ̀ gbé ẹ ṣubú ẹ máa lọ léwe tì í. anyway bàdàdà rẹ tẹ bá ti ń lọ ẹ pè mí mo ò tí ì lẹ́ má dá wọn lóhùn o. dọ́gba léwu ẹ lọ jàre. kí ló wá ṣe lè ó lágbára gan kò sọ̀rọ̀ tí mo bá Fúnkẹ́ sọ tó ń gbọ́ nǹkan tí mo ń sọ mọ́ ó ti wá di bíi pé mo dàbí ọmọ ọ̀dọ̀ nínú ilé fún Fúnkẹ́ kò tiẹ̀ fẹ́ gbóhùn lẹ́nu mi kíákíákíá ti sọ dìjà èmi àti àmà ṣerégun á sọ di nǹkan mi mọ̀ mi lọ́wọ́ ni mi ò gbọ́dọ̀ bá Fúnkẹ́ sọ̀rọ̀ akàn wọ́n mi wọ́n àwọn mi wọ́n àwọn mi wọ́n ni kí ló ń ṣẹlẹ̀ kí ló dé àbí nǹkan kan mi wà tí mo ṣe fún ẹ tó sọ fún mi ni mo béèrè títí lọ́wọ́ ẹ kó sọ nǹkan fún mi àìmọye àwọn nǹkan míì tí Fúnkẹ́ ń ṣe inú ilé tí mi ò tiẹ̀ lè mẹ́nuba ń bí láti sọ fún yín kò nọ́mà fún mi bí mo ṣe jẹ́ ọmọkùnrin láti máa fi ẹjọ́ ìyàwó mi sùn káàkiri pàápàá jùlọ àwọn òbí tó bí but mi ò ní choice mi ò lè hold ẹ̀ mọ́ mo ní mo ṣe believe pé ẹni tí mo believe pé ó lè sọ is you because ìyálẹ́jẹ́ sí mi ẹ ò kí ń ṣe in-law sí mi mọ́ ìtorí ẹ̀ ni mo ṣe súnmọ́ bí mi ò gbọ́dọ̀ sọ àti wọ́n mi sọ́ọ̀tún wọ́n mi sósì ah, kí ló dé fúnkẹ́ ìyẹn fúnkẹ́ mi ẹ gbà mí ẹ jọ àbẹ́yàn kan wà ní kọ́nà kan tó ń kọ́ fúnkẹ́ ń kọ̀kúkọ ni. kò sẹ́ni tó ń kọ́ fúnkẹ́ ní kọ̀kúkọ fúnkẹ́ ò kì í ṣe bébì náà ohun tó wà nù fúnkẹ́ ni fúnkẹ́ ń ṣe kí ni nǹkan tó wá wà náà ìyẹn lèmi ń dààmú láti mọ̀ tí fúnkẹ́ ò rẹ̀dí náà láti sọ fún mi àmì ìdẹ̀mọ́rìsì tó fi ń ṣe léè fún mi. ẹ ìṣòro ní yà ẹ́ lágbára ọlọ́run wo bàbá mi mo mọ̀ wípé understanding ló fi ń bá mi lò òun ló ń bá yàwó ẹ lò jọ nítorí ọlọ́run mo fẹ́ kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ fúnkẹ́ tó ń wo ìyẹn ọmọ kékeré ni àbúrò ẹ ní fúnkẹ́ èmi náà máa wá bá yín máa wá bá sọ̀rọ̀ ohun lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ á ṣàlàyé fún mi ìjọ òní gbogbo wọn yẹn fẹ́ bẹ̀rẹ̀ kí ni ìtumọ̀ gbogbo wọn yẹn ọkọ lolówó orí aya ìwọ ló gbọ́dọ̀ pàṣẹ kì í ṣe òun ló máa pàṣẹ fún ẹ. ẹ ṣe gan ma mo appreciate yín gan mo dúpẹ́ ẹ ṣe gan ma ah. ẹ jẹ́ kí èmi máa lọ báyìí ma. Ah, ah. kí ló dé torí pé wàá fẹjọ́ sùn ìwọ náà dẹ́fẹ̀ máa lọ ó ní jẹun ni. mo wà ókè ma yéṣu ma. kó máa lọ láì jẹun. ìyá aléwé tí ò ì lọ ẹ bọ́ bí o. Hello, Kudi. Olórí ló wà mítìn. Uh, ó ti jẹ fáìnì, máa pè é padà. Ẹ uh, lẹ́tà. hello Tijani ibo ló wà. torí àmàlẹ́ náà ni mò ń bẹ̀rù ni mo ṣe ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló wà. hello hello. ìwọ lọ́hùn máa ṣàánú mi mi mọ nǹkan tí mo máa ṣe tí máa fi tọ́mọ Tìjání Ìlọrin mi mọ bíjà ò ṣe ń sùn òun ni kí n tún sọ fún pé mo bá rò màlà ó tún pariwo ó ń fẹjú ó ń fẹ̀ fún wo kò sí nǹkan tó máa ṣe kó ṣe jù bẹ́ẹ̀ lọ kó fẹ́ lù mí pa kò síbi tí mò ń lọ ẹbí ni máa kú sí kò sí nǹkan tó fẹ́ ṣe sí mi mọ bí ò ṣe ń sùn ìjà ìjà ìjà ìjà lójoojúmọ́ ó tiẹ̀ ti wá jẹ́ kó di ọ́ bí èmi gan bàbá mi jà gan. sórí o ó ti ṣe wàyò kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kí ni kò jẹ́ kó rí bẹ́ẹ̀ má lẹ ìka máyò ah, mi ilẹ̀ ìka máyò ìwọ gọgọ ló fẹ́ ṣe ló fẹ́ lu jìbìtì àṣọre. rádà ẹ̀ka sọ̀rọ̀ ṣo máa pílẹ̀ ayò ṣá. fúnkẹ́ ṣọ́ọ̀rẹ́ mi ni. ẹ dayọ̀ dayọ̀ ó ti kí mi mo dẹ̀ da ẹ lóhun béèrè nìyẹn ah, báwo ṣe wà báwo níbi tó lọ. ó bẹ́tà kò fi nǹkan yẹn lẹ̀ kí ni mo lè rí jẹ. oúnjẹ Dayọ̀ oúnjẹ wà ní kejì. madasi madasi oya oh, ya play five play ti ìpínlẹ̀ business ẹ̀ náà. this one. kí n bá yín rọ àmàlà kí n bá yín tọ́jú ẹ̀ síbi kan bọ̀ kò sí ọ̀pọ̀ tí mo lè dá sí wọ́n sọ pé kí n má di kíjìnì rárá ẹ má bínú ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má sọ fún mi pé mo sọ fún ẹjọ́ ẹ má bínú. sóúnjẹ ní kíchìn yẹn náà kò sóúnjẹ ń bẹ̀ òde ló jẹ́ wà bẹ́ẹ̀ mo dẹ̀ díbẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ló dé náà. Dayọ̀ Dayọ̀ ṣe mọ kó ti bẹ̀rẹ̀ alálàmísì ni alámísì ni ẹ ah! kí ló dé gbà tó débẹ̀ tó bòǹjẹ ṣé bí wàá dé bòǹjẹ kaná rice wà nù cabinet wàá gbé jáde wàá dé dà sórí inú ìgbà mélòó ni gáàsì máa fi sóúnjẹ jiná tó bá dé jẹ wàá olóhùn ẹ̀jẹ̀ wọn kaná kó wájú kò tí wọn kájọ play ìgbà mélòó ló máa fi jiná sí tó máa jẹun ah! ó bẹ̀rẹ̀ nìyẹn jàre ṣáà rí pé yàn lálejò. Ah! kí ni ó yá pé jàre adásí tiẹ̀ pé adásí tó ti pọ̀ jù. Ìyá Táyọ̀! Ìyá Táyọ̀! Ìyá ìrànlọ́wọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹ wo mo ti pè Tìjání tẹ́lẹ̀ mo dẹ̀ sọ fún pé mo bá romala ṣe ló lálé mi ó kàn sọ̀rọ̀ yankanyankan ni nísìnyí Tìjání ti wà nulẹ̀ tí ó bá dẹ̀ ti jẹun báyìí wà láàrin láàrin òru ẹjọ́ nítorí olóyè wọ́n bá mi bẹ̀ tó bá ṣáà ti bẹ̀ tán ìtókù ẹ fílẹ̀ láàrin mi àti àmà yanjú àmọ́ bá ṣe ń múra wa ẹjọ́ nítorí olóyè. ẹ kí ló fẹ́ kí mi ṣe gangan bẹ̀ ní tó bá fẹ́ kí n ṣe gangan ni mo fẹ́ gbọ́ kí ló fẹ́ kí n ṣe inú ẹ̀. ẹ kò bá mi bẹ̀ ẹni tẹ́ bá ti bẹ̀ fi tó kù lẹ́ àmà yanjú ẹjọ́ nítorí olóhùn ó dá ó dá níṣó níṣó níṣó. ẹ tẹ̀lé mi ní sí ẹ má jẹ́ kó pẹ́ jù ẹ. ẹ ó yá níṣó. ẹ ṣe dúró. ẹ ìbọn màá rí rè o níṣó níṣó ó yá yá níṣó. ò jẹun ni. ó yé mi náà lẹ́nu bí mo ṣe rí i. jọ níbo ló àmàlà ìdè gangan. mo rò okun ni okun ni. okun. bẹ́ẹ̀ni. lẹ́jẹ̀ àmàlà kú kínkínní báyìí. bọ̀dà tíjà ni ẹ jẹun o ẹ wo bí ẹ ń jẹun lẹ́bù bí orí àbíkúrí gidigidi ẹ wo bí ẹ fira yín lọ́kàn balẹ̀ ẹ fi lọ́kàn balẹ̀. Hm? ẹ fi lọ́ṣà ti ẹ ṣàfihàn yín lọ́kàn balẹ̀ ṣe gbọ́ lẹ́gí ẹran tó tó ìrígidì ah, àmàlà abọ́kọ̀lẹ́ ti jẹ́kù kínkínní ọ̀dà ah, ẹ wo bí torí ìtọ́ lọ́hùn ẹ má tún pè mí mọ́ o má tún pè mí sí wàhálà yín mọ́ o ẹ ti gbọ́ kẹ́ ẹ fira yín lọ́kàn balẹ̀ kẹ́ ẹ jẹ́ kémi pàápàá kí n nísinmi ẹ́ <laughs> èyí àrà ó ga. ṣó ń gbádùn ẹ̀ ṣó ń lọ. ṣó ṣó ń lọ pé ṣé ó ń lọ dáadáa. ń yọ gbọ̀ngàn ń yọ ilẹ̀ tó fẹ́ wé ìjọ tó bá máa yọ̀ ṣubú. ọ má jẹ́ kí n yọ̀ ṣubú. máa jọ báyìí máa bọ́ sínú pósí wọ́n dẹ̀ ń lọ sí ẹlẹ́tẹ̀tẹ̀tẹ̀ ìwọ lọ fẹjọ́ mi sàwọn níbọ̀. má bínú ọkọ mi kó lè jẹun náà ni kó lè fi lókun nú. o ti wá lọ mú ìyá yẹn wá bí báyìí ìyẹn pé nǹkan tí mo yé ti jù láyé mi ni kéèyàn máa wo kele mi lójú báyìí ọjọ́ àwọn gbogbo mi ń gbóúnjẹ sẹ́yìn tí mò ń gbé sẹ́yìn. mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀. sí wàhálà aláyà ni ẹ kàn yọ̀ bóyá wọn ẹ̀ sí kì í ṣe tiẹ̀ báyìí ti dájú mi o ti gbàbọ̀dé fún mi bẹ́ẹ̀ èèyàn ti rí òkèlè mi èṣù ni kò ní ṣẹlẹ̀ mi. wàhálà wọ̀nyán ni wọ̀là láyọ̀ ọdún ilé lọ. màá lọ sórí bẹ́ẹ̀dì màá bọ́ṣọ màá bọ́ rẹ̀ sí wòwò màá káwẹ̀ sókè màá díjú ó ti yẹ. wọ́n jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ tí bá tiẹ̀ máa ṣe jẹ́kẹ́ mi náà jẹ́ bó ṣe ń jẹun inú mi ti dùn jẹ́kẹ́ mi náà jẹun kí n lè mi. òkùnnú etí ya ẹ̀ wá kiri yẹn wàá rí wọ́n jẹ́ kémi jẹun tán kí n yìnbọn yín bíbá. kí lè tó ń ṣe báyìí fún mi ò dájọ́ kémi náà já kí lè fi lọ́kùn nínú ilé. mo pẹ́ jẹ oúnjẹ yìí tán tó bá yìí kún bẹ́ẹ̀ máa lù ẹ̀ láwọn fánù yẹn báyìí ní lọ́ọ́ máa ra pósí máa yọ̀wọ́ ní kòkòrò lé. má jẹ́ ìyàwó ní kòkòrò lé. ọmọ mi wá jẹ àwọn ìṣègùn ìjẹun ìjẹun kí ni màá lọ fún mi wá parí ìṣègùn ìjẹun. Thank you. Fúnkẹ́ kí ló ń ṣẹlẹ̀. bí ti báwo tí mo fi bu ẹ jẹ. bí ti báwo báwo báwo ló ṣe ń pariwo bẹ́ẹ̀ yẹn tó ń i don't know mi mọ wáyé tó fi ń react bẹ́ẹ̀ yẹn ah, kò yé mi kí ló ń ṣẹlẹ̀. ẹ jọ Mr. Man boloda. mo ti sọ fún ẹ ní bedroom tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ tó bísí pẹ̀lú fóònù ẹ̀ mo rò pé ọ̀rọ̀ tí mo sọ ò important sí ẹ ni so kò sí problem mo ń lọ síbi iṣẹ́ <laughs> kí ló fọ́ nínú nǹkan tí mo sọ. because you're joking ó lọ bí kankan my dear orí ń fọ́ mi mo ní migraine. mo kí ni problem ẹ̀ náà Fúnkẹ́. kí ni mo ṣe o. mo kí ni o ṣe náà. kí ni mo ṣe. àìjẹ́ pé orí tó ń fọ́ mi lọ you no stepping out. Fúnkẹ́ ọlọ́run ò ní ṣe ẹ́ ní èṣe o ò dẹ̀ ní jẹ́lẹ̀ṣù lẹ́yìn mi ojú ẹ̀ ni mo ṣe ń kọ́ ọ̀hún sí tí wọ́n sọ pé wọ́n dúró ní ọ́fíìsì contract dẹ ni ó fẹ́ kó bá ọmọ mi lọ́wọ́ ni kí ló tó mọ gbélé tó ṣe iná kí ló ṣẹlẹ̀ náà. you are shameless Dayo if not me mo ní orí ń fọ́ èmi ìyàwó ẹ ṣé ẹ àfihàn important iṣẹ́ tó fẹ́ lọ́gbà lọ ṣé àfún òjò yín lójú ni. ó mọ mi ó mọ kí mi ò lápọn gbogbo eléyìí tó ṣe fún mi ti ń dùn mí gan. get out shut up shut up idiot. ẹ eh, ẹ eh, kí ló dé wọn bá ọdọ sí idiot. get off get your filthy hands off me idiot. jókòó síbẹ̀ yìí àjọ màwọn àbí ṣúlẹ̀ lẹ́nu ni kò síṣẹ́ lẹ́nu tọ́ bá wá bí ẹ̀ dáhùn step out sórí aṣọ fìtì ẹ̀yìn máa sọ di aṣọ wèrè fún ẹ. àǹtì. yes. fẹ́ kí mi máa lọ ọjọ́ ti lọ náà. ẹ lè máa lọ kẹ́ padà wá rí wọn lọ́jọ́ mi ṣe gbọ́. mi wà pa. ọ̀rọ̀ ló wà sá. ta ni ó ń bẹ̀rẹ̀ mi. ebe sá. èmi ni mo bẹ̀rẹ̀. no sir. kì í ṣe torí wọn mo ṣe pè yín o woman ti àjọṣọ̀rọ̀ contract yẹn woman yẹn ti wá ẹ̀gbọ́n ti bínú lọ sá ó ti lọ bẹ́ẹ̀ ni sá kí ló ṣẹlẹ̀ ọ̀gá àti bíi eight lọ ti dé wọ́n ṣe lọ níbi one hour ago ni ọ̀gá time rẹ̀ ti lọ gan nǹkan tí mo dẹ̀ rí nù pé ó dàbí pé máa rí nù pé à ah, serious ni sà. serious báwo mi ò. Oh. ó ti lọ. Ah. sà mi ìbá níbi akẹ́ trace wọn lọ bóyá ilẹ̀ rí wọn sà. lọ síbo lọ síbo davies lọ síbo. Ah. Fouquet.. Fouquet..! Ah. ça eh, take C'est easy, sir. Hey, jókòó où? Sorry, sir. Wo wo mood kó tó Sorry, sir. Sir, a pas solution à ça. ẹ jẹ́ kí n wọlé kí n lọ bá wọn ti wọlé. kí lẹ wí. kí n wọlé kí n lọ bá wọn ti wọlé. ẹ fẹ́ tẹ ẹ fẹ́ tẹ tó bá ṣe tán máa pè é fúnra wọn ẹ ti gbọ́. Yeah, yeah. A chaque jour eu morreria. Yeah, yeah, yeah. Hoje eu morreria. Now where you walk, now there you go shop. Yeah, no food for lazy man. A Achar que eu morreria. No food for lazy man. No food for lazy man. Yeah. aṣàkẹ́ láyà Tijani ó wá sàṣàkẹ́ dìgbẹ̀wò dání ẹ̀rọ ojú ayé Tijani ọmọ ìgboro Tijani ọmọ ìgboro ó máa ń gbà lójú ṣeré ó máa ń gbà lójú ṣeré irú ọkọ wo Thank you. Thank you.

mo ti sọ Fúnkẹ́ torí tí n bá sọ Fúnkẹ́ kò ní máa wà bó ṣe ń wùwà ẹ̀ sí mi ah, because gbogbo bó ṣe ń wùwà sí mi ni kò sọ̀rọ̀ tí mo bá sọ tó gbọ́ kò sí nǹkan tí mo ní pé kó ṣe tó ṣe débi tó wọ́ sí de kò tiẹ̀ bìkítà pé kí ni nǹkan tí mo tiẹ̀ fẹ́ jẹ àjọjọ ń gbénu léyìí ah Dayọ̀ <laughs> kí ló tó ń sọ̀rọ̀ báyìí obìnrin lóbìnrin ọmọ jẹ́ ah, ó yẹ kó ti mọ̀ wá obìnrin náà àbí fúnkẹ́ kọ́ fúnkẹ́ tèmi fúnkẹ́ tèmi no no no no kò sí nǹkan tó jọ ìwọ má wọrí èyí máa rí fúnkẹ́ máa bá sọ̀rọ̀ àmúdẹ̀mọ̀ wípé ah, ah, fúnkẹ́ á gbọ́rọ̀ sí mi lẹ́nu náà <laughs> exactly ah, wá má sọ fún mi pé torí nǹkan tó ṣe pè mí nípè ìjayà nìyẹn o. kò kò kò important tó nǹkan tí mo lè fi pè ẹ́. kò mọ̀ ń dayọ̀ àwọn ọ̀dẹ̀ ṣe bí ọmọ kékeré sórí ìgbà míì tó bá hùwà bí obìnrin máa wò pé kí ló ń ṣọmọkùnrin yìí tó máa ń hùwà bí ẹni tó fọ́n ní gbà míì ìfà ọ̀rọ̀ ẹgbẹ́ wọn máa ń sú mi gbà míì ní jàre ah, ah. wàá sọ̀rọ̀ ẹ ṣúṣú ẹ ó ti sú mi alọ́ọ̀dì jẹ́ ká rí rẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ṣúṣú o <laughs> ó ti gbọ́ kò fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà <laughs> anyway èmi gan tiẹ̀ sì ń sọ pé máa pè lórí fóònù máa ṣe àwọn àlàyé kan fún ẹni because fisa yẹn mi ìfẹ́ kó expire mọ́ mi lọ́wọ́ mo fẹ́ travel ní next month lágbára Ọlọ́run. ṣé US ní àbí wà o. US ni o àbí. tó bá ti lọ ṣàbẹ̀ mìíràn nǹkan ti máa nífẹ̀ẹ́ sí yẹn bọ̀ ó tán. Dayọ̀ Dayọ̀ kí tún bẹ́ẹ̀ ra nǹkan bọ̀ kò possible ah, ah, Dayo gbogbo ẹ̀rí. ara àṣòro tọ̀pọ̀lọpọ̀ yìí máa ní nìyẹn ẹnìkan ti lówó lọ́wọ́ ẹnìkan wà òkè ẹ ní ra kankan fún ordinary ó lè jẹ́ pé báírò lásán ló máa rà fún tó máa appreciate ẹ hmm. ó lè ra báírò fún kó fi ra fóònù fún ẹ. omi ni mo rẹ jágbe kó lóṣà rẹ. kátàárọ̀ ẹ̀wọ̀n ọ̀gá ṣẹ́rí ní kété tẹ̀ lọ́lọ́ ẹ̀kan bẹ́ẹ̀ ṣe lọ ẹ̀ báyìí madam kàn dé ni ọ̀tọ́dẹ̀dẹ̀ ọ̀dẹ̀ yẹn yẹn dá o mo ní à ẹ̀ṣẹ̀ jáde nísìnyí ni kankan òyìn àtẹnìkan bọ́dẹ̀ ṣe bọ́ sí ẹnulẹ̀kùn ni ẹ̀ mọ́ ṣe múlẹ̀kùn mọ́ ṣe lálẹ̀kùn pa nìyẹn. fúnkẹ́ tilẹ̀kùn hmm. kọ́kọ́rọ́ tọ̀dọ̀ mi wà nílé. Ah, èmi náà sọ bẹ́ẹ̀ ṣẹ́rí wọ́n ṣe lálẹ̀kùn ẹ̀ pa wọ́n lọ ni èmi náà tẹ̀sán fún wọn pé ah ó dàbí pé ọ̀gá owó ọlọ́jìnà pé bígbà téèyàn kan ra stroke jáde ni ìrìn táwọn atẹ́niyẹn kan ra rìn jáde o wọ́n ní rárá o kọ̀ọ̀kan pé wọ́n ṣàlàpà Ah, tẹ́ bá wá dé ńkọ́ pé tẹ́ bá fẹ́ sùn àbẹ fẹ́ fara lélẹ̀ wọn níbi tẹ́ bá rí kẹ́ sùn wọn náà bá sùn lákìtàn ẹ bá sùn ilé pé yẹn wo yẹn kọ wọn wọn sọ jù bẹ́ẹ̀ lọ́gán mi bẹ̀ sọ́ọ́ tán ni mi bẹ̀ sọ́ọ́ tán tó bá yẹn lọ bá bá jẹ mí. ọmọ ọmọ tẹ ti sún mi ẹwọ bá jà ṣe lu ọmọ ojú mi ẹwọ lè má mi lójú mi. ṣàkẹ́ ah, ó ti tó ah, kí ló fa gbogbo èrú eléyìí bẹ́ẹ̀ nǹkan tí mo lè bọ ọmọ bíbí inú mi sọ ó ní mò ń bẹ́ẹ̀ sọ ah, ìyálé ni ìyàlọ́la ìyàfẹ́ náà ṣì ni ó sì nífẹ̀ẹ́ ẹ. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe wá ní ìyàfẹ́ ni mo jẹ ìyàfẹ́ ni kò bá gbogbo ojú mi jẹ kò bá gbogbo ojú mi jẹ àbí jálẹ̀ gbàrú ẹ̀ ni. ọ̀ọ́ ìyàfẹ́ ló ń jẹ eh, ó dà jẹ́ ká tún ṣe báyìí àbí wàá wábì kan fara sí kò tiẹ̀ ṣe lọ sinmi náà kó yé lu ẹ̀ lílu bara lójoojúmọ́ ṣé wàá sì fi ilẹ̀ nà fúngbà díẹ̀ kọkùnrin máa lu ẹ̀ lójoojúmọ́ ojoojúmọ́ kò tiẹ̀ lọ sinmi síbì kan kó o sá fún náà. ẹ̀dẹ̀ bá mi inú jẹ́ pẹ̀lú nǹkan tẹ̀ sọ yẹn ẹ ṣe wá ní kí n yẹra fọ́kọ́ mi Àjàní lọ́ọ̀bù mi èmi náà ní mi Àjàní ẹ wá ní kí n yẹra mọ́ ẹ̀dọ́ ìkànnì wọ́n dẹ̀ sọ bàjẹ́ ni wàá sọ fún kẹ́ sọ bẹ́ẹ̀. wàá sọ fún kẹ́ pé mi lọ́wọ́ ẹ̀lẹ́. mo ń bẹ́ẹ̀ ṣeré ni nínú gbogbo ọkùnrin tó wà lágbàáyé kò sẹ́ni tó dáa tó ti dà ní. nítorí mi gan dàgbà ni kálẹ̀ mi gan ṣì wà léwe ni mi ìpọ̀jẹ́ tó lè gbé sílé lọ. ah má bínú ọkọ mi má jẹ́ kó mọ̀ o má yẹ kó gbọ́ pé mo ní kó yẹra fún o. wo Àṣàkẹ́ mo fẹ́ jáde lọ́jọ́ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni gbogbo ilé tí mo sọ lẹ́ẹ̀kan. ìbàdí àwa yanjú ẹ̀ tí n bá ti dé wàá bẹ̀ sọ dédé dé àkókò ló bá mi bá ti bàjẹ́ ti bàjẹ́ àkókò ló bá mi bá lẹ̀lẹ̀ kọ́ ni ìyàfẹ́ ni ẹ ẹ má pẹ́ bẹ́ẹ̀ yóò ní pẹ́ mi ní pẹ́ mi ní pẹ́ o ah, mi ní pẹ́ tètè má lọ. Ah. kí ló dé tí fúnkẹ́ fún wa ń ṣe báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta. ó sú o ọ̀rẹ́ ìta ni mo sùn ó tó ten lálẹ́ àná kó tó wọnú lé èso ẹ̀ kò yé mi nǹkan tó ń ṣe léyìí fún kò yé mi ọlọ́run. ẹ bọ fúnkẹ́ òun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. mo ní mo ṣe sọ fún ẹ pé kó bá mi bá sọ̀rọ̀ kò yé mi kò sí gbìyànjú tí mi ò ti gbìyànjú láti jẹ́ kán bá mi bá sọ̀rọ̀ pé kí ni tó ń rí lè ṣe ah, ah. kí ló tiẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mo ti pè látẹ̀kọ́ tó ń sọ fún mi pé yẹ́sà mò ń bọ̀ ẹ̀sà máa dọ́dọ̀ yín nísìnyí níṣòro. ẹ ló Fúnkẹ́ akíni ó kàn ń ṣe yẹsà lórí fóònù látẹ̀kan ibo ló wà ókè à. ẹ jọ ẹ bá ṣí kéèkì Fúnkẹ́ ó ti wà lẹ́nu bẹ́ẹ̀ kí ókè mi ò jẹ́ gbìyànjú rẹ̀. káàbọ̀ madam ẹ kú àtàárọ̀. You're mad! You're very bad! Why do you know that my father tó tó pé mi tó fẹ́ fún mi ní sàn? Ṣé wọn lọkọ tó fẹ́ mi sílẹ̀ ni? Kí ni business pẹ̀lú mo ṣe máa nìjọ mi? Tó pé mi lórí fóònù, ibi ló wà, mẹ́fọ̀ọ́ bíbá bí pòǹbà ọmọ inú ẹ̀ sọ̀rọ̀, ṣé bẹ́bí àlọ́ pè mí ni? Ṣé ìwọ ló fẹ́ mi sílẹ̀? I am asking you, you nuisance! look here let this be the very last time to máa wọnú ilé mi wá ṣó ti gbọ́ mi fẹ́ rí ẹ̀pẹ̀lọ́kọ̀ mi mú ṣé ìdáyà tó fẹ́ mi sílẹ̀ gan wọn bí bá bá ẹ̀dá kó bá mi sọ rubbish the next time I see you here in my house I will so deal with you as sunkún. Can you imagine? ọ̀rẹ́ má bínú sí mi jọ I'm very very sorry sorry there it's all right nǹkan tí mo sọ lórí ẹ wò bọ́dà ṣẹ́rí bó ṣe ṣẹlẹ̀ yẹn kẹ́ ẹ rọ́jú ni yẹn wọn kọ́ wá ló wá kàn báyìí nísìnyí ṣẹ́ rọ́jú yìí ṣẹ́rí àwọ̀ ọbẹ̀ yẹn á ti ṣe sínú ẹ̀yìn ọlẹ́yìn tí lè rí o tó bá ti dilẹ̀ ní kọ́ fòmí lẹ́nà tó bá ti fòmí lẹ́nà kẹ́ni kẹ́ wí kọ́ máa ń gbọ́n sí kọ́ máa ń gbọ́n sí káwọn ní àbóníkín àbóníkín àti bíṣàm ṣẹ́rí tó bá ti fi àbóníkín yẹn pa ẹ má wojú pé bóyá àbóníkín ta o ṣẹ́rí bíṣàm yẹn ó máa pa láti inú ni torí ìgbà tí tán fún yẹn ta ta ó wọra gan-an mo tẹ̀ rí gidi mo rí gidi ó dẹ̀ máa jí gbogbo kòkòrò ara yín. Go back. Hello, Oyin, Aboniki Bishan. Ọ̀rẹ́ má bínú. Kò sí problem. À Shubu ṣubú gbé ìyàbí, mi ò ṣálè náà tẹ̀ ń padà. yeah, yeah. gidi. Ó ṣọmọ yeah? Na where you walk, na there you go shop. Yeah, no food for lazy man. I your ṣọmọ yeah. No food for lazy man. No food for lazy man. Yeah. Bye. Thank you. wá jókòó ẹ́ tó ijó wo ló dàbá yìí ẹ irú òwà wo ló tó mú lọ́wọ́ tó ń wò sí iná ìwà rádaràda lè tó wù yìí o ijó wo ló dàbá yìí o torí gbogbo èyí tó ń ṣe ìyàfi bí ìgbà téèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe mírèkù lórí lójú tèmi mi ì rírú ẹ̀rí lọ́wọ́ ẹ̀ nígbà tí ọkọ ẹ̀ wá sọ fún mi gan pàápàá mo tún yìí ń jiyàn ní pé kì í ṣe fún kẹ́tì mọ́ àṣẹ bẹ́ẹ̀ lórí ìyẹn pọ́kọ ẹ̀ ò parọ́ mọ́ ẹ kí ló fẹ́ kí ló fi lò ẹ́ kí ló fẹ́ ṣé sọ́fẹ́ pàwọn fẹ́ jẹun ni. get out nuisance kí ló ń wá kiri. Ah! ẹ gbà mí ó ti dà báyìí ó ti di kìnìún ó ti dẹni sínú ilé ó ti di má fẹ̀ẹ́dùn bá wí má fọwọ́ kàn rárá bó ṣe dà rèé èmi ò mọ. ẹ wo màmí ẹjọ́ mi kan Táyọ̀ ni Dayọ̀ rẹ lẹ́jọ́ ọ̀yà òun lóró ní ìtukùtù ẹ e ló ń rojọ́ kiri tí ó bá ṣàyìn ló wà rojọ́ fún tó bá jẹ́ lómi nǹkan tó máa fẹ́ ṣe mí ní jàǹbá kan ẹ rí ọkùnrin ilé pààyàn ni ẹ rí pé lè gbàgbọ́dẹ̀ fún yàn ni Dayọ̀ nìna ẹlẹ́jọ́ òṣì. ó kì í ṣe ọmọ dáadáa ọmọ tó ń gbomijé lójú èèyàn òun gangan ni ẹ e. eh! ló ṣe nǹkan tó tó yìí lójú mi níjọkọ mi káwọn dàda ẹ̀rù ọ̀rẹ́ mi ni. àdè kí n dà wọ. ẹ̀kọ́ kan tí argument pẹ́pẹ́pẹ́ bá wà nìkan náà èmi ìkan rè bó ṣe rí mi ẹ má bà. <laughs> ẹ má mi kí ni jíjẹ kí ni mu kí lẹ fẹ́ kí n ṣe fún yín. ah èyí tí mo tiẹ̀ rí yìí ó tiẹ̀ jọ mí lójú kò tiẹ̀ yé mi àfi bí ìgbà tí mò ń wo fíìmù tẹ́ fi fíìmù sí tí mo bẹ̀rẹ̀ sí ní wò tán dára oríṣiríṣi ẹ̀ẹ́ ah irú eléyìí la máa máa rí o. àmì. nígbà mo tẹ̀tí rí ètí mo rí yìí sí inú mi ti dùn ún tẹ́ bá ti gbé wá máa jẹ. ok ẹ jẹ́ lọ ṣoúnjẹ fún yín. o ṣì jẹ́ ẹ. Mm, yes ma. ẹ Rebecca kọ mi báwo ni Rebecca mọ já lọ́nà o. ẹ ṣe tó ìwà ṣe mo dúpẹ́ ẹ ṣe mà. Ah. Thank you. ẹlẹ báwo lẹni wọgbọn orígun tí ń feel better ń sìn. a dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ sọ. mo ṣe rí nìyẹn pẹ̀lẹ́ o ẹ máa ní kí nurse kan kó wá attend sínsìnsìn so that wàá lè máa lọ ẹ bá o. ok sir ẹ jọ sir ẹ jọ ẹ bá mi sọ fún Tìjàní pé kó yọjú sí mi. ọkọ ẹ tó lù ẹ yẹn bẹ́ẹ̀ ni. kò fẹ́ rí. báwo lára ìyàwó báwo lára ìyàwó sá. ìjókòó ìjókòó ta ni ọkọ ìyàwó yìí. ọ̀hún eh, oh, èmi ẹ dúró mo bọ̀ okay sir. màá rí yín okay okay sir okay sir. yes sir. okay sir. You ìwọ sọ àlè rèmi lọ́fíìsì me. Certificate mi ò lè jẹ́ kí n dáhùn question yìí gbọ́n àpọ́gbọ̀n náà ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ka ìpín tó lọ mainland children school àìmọ́ á lọ sí Ìlúpéjú college. mo ti gbọ́n tí mo fẹ́ lọ mo ti lò torí láyé ìyẹn education ṣe kókó ní ìgbésí ayé ọ̀dọ̀ education kò ṣe kókó ní ìgbésí ayé ọ̀dọ̀ tí ò bá ti kàwé ti di problem ọlọ́run torí àìkàwé ẹ̀ kò ṣe kókó ní problem. bó ṣe ná yẹn tó bá kú ṣòro pé àwọn pẹ́rẹ́ǹtì máa jẹ́ kó lọ ni definitely wọ́n máa arrest ìwọ náà èyí tó bá dẹ̀ pààyàn lu ìwọ fúnra òun láti mọ òfin bó tiẹ̀ kàwé tí wọ́n bá pààyàn máa pààyàn ni tí wọ́n bá ti pààyàn máa pòun náà so better tó bá ti rí pé o ò lè fẹ́ mọ́ rọra jáwé fún jẹ́jẹ́ dàkókò báyọ̀ ò ní pààyàn so má ṣe irú ẹ̀ mọ́. mo ń ṣe kan àbá Ọlọ́run mi jẹ gbádùn gbogbo àwọn tẹ sọ ṣùgbọ́n àwọn pé ohun èmi náà máa wọ àwọn wa yẹn ohun mi ọmọ ẹ nǹkan mo gbójúlé nǹkan mo wojú ẹ gbogbo iṣẹ́ tí mò ń ṣe torí tiẹ̀ mo yẹn ń ṣe ṣùgbọ́n kọ́mọkọ́ bẹ̀rẹ̀ sí yọwọ́ kọ́wọ́ ọmọdé fẹ́ dọ̀s káàmbó fẹ́ dolóṣó mọ́ mi lọ́wọ́ fẹ́ gbẹgbẹ aṣẹ́wó ojú mi dẹ̀ ti rí nǹkan tó mẹ́ni gan. ọ̀rọ̀ ẹ ti yé mi mo ṣẹ̀ṣẹ̀ tún wá rí ẹ tán wáyé ẹ ṣé àwọn ọmọ ọ̀tá tẹ máa ń ṣe yẹn ẹ kí lẹ rò pé ẹ máa gbàbọ̀ ń bẹ̀ are you telling me pé ó ti dàgbà ó léwu ewu ni ṣé bá kọ́ náà ni gbogbo next time tó bá tún lu ọmọ tó bá gbé débí màá kọ́kọ́ ní kọ́kọ́ lọ gba police report wa àkọ́kọ́ report ààrẹ fọlọ́pàá wàá mọ kí ló bá bá bọ̀ lẹ́yìn ṣòro gbọ́kàn yìí sì ni ah àtúntò sọ same thing náà ló sọ anyway tèmi ni pé ìmọ̀ràn tí mo lè gbà ẹ́ òun náà ni mo ti ṣe yẹn lọ sí reception kò lọ gba bíìlì ẹ̀ ń bẹ̀ mo sì yẹwò síra twenty two thousand three hundred ọ̀sán ni so lọ sanwó tiwa kò dé máa mú ìyàwó ẹ lọ tó bá wọn ẹ̀kọ́ tó lọ pa. kò sí wàhálà tó bá tún ṣẹ̀ máa tún bá wí tó bá ti yọ̀yọ̀ wèrè máa bá wí máa gbé wá wí báyìí iyekíye tó bá ń rìn nìkan kọ sí owó jẹ́ wàásù gan owó jẹ́ sixty bay máa san kò sí wàhálà tọmọ bá ti ṣẹ̀kíyàn bá wí ló dà. Bye. dání mo ti ẹ̀ lè kí mi. kíkì wèrè ó lọ́n ti yà ẹ́ ṣó yọ ni. mo rí gbogbo orí mi bó ṣe ń lági wá mo rí lọ fọ́ mi. wàá máa ṣe olórí burúkú olùṣí ẹ ó ṣíwó eré wo ló ń ṣe wà ló ń kiri búrẹ́dì àṣọ scambo àtolóṣó ló ń ṣe káàkiri ah o fẹ́ sọ mí lẹ́nu o fẹ́ bá èmi jẹ́ mú ètò ẹ̀ tó o gbádùn kọ̀ọ̀kan olóṣì ni ẹ ọlọ́run ìwọ ìwọ dẹ́pẹ́ àlùkì lásán lásán ni mo fún ẹ òwò wálẹ̀ bẹ́ẹ̀ ni ó tiẹ̀ dùn tẹ̀ borí ẹ̀ máa já bẹ́ẹ̀ ni ká ló ya sí méjì nǹkan wa máa stitch ẹ̀ àbí kí n dé bíkọ́ tẹ̀ ló ti kú dànù máa ń ṣàlàyé fún ẹ pé balùwẹ̀ tó fọ̀ ni wọ́n kọ́ ni ló ń yọ̀yàn ṣubú ó yọ ó yọ wọ́n ló pósí nìyẹn lọ́wọ́ kan àwọn ẹbí ẹ̀ ló máa lọ máa ṣètò pósí wọ́n á gbé ẹ wọnú sàárè lọ́wọ́ kan mìíràn ẹ̀. Tijani kò rí bẹ́ẹ̀ mo máa lọ ta búrẹ́dì fún bàbá yẹn ni ó kàn bá mi ṣe ọṣẹ ọṣẹ. àbúlé ìfúkútẹ́ ìwọ̀n tó ń bá sọ. ìwé tẹ̀ wọ́n ló bá a. lọ. lórí burúkú ẹlẹ́yà mo ṣòṣì mo lórí burúkú ọ̀sìkàǹbò olóṣù ọmọ òṣì òye mi ò jọ ẹ máa lọ́fà o wàá ṣe bí olóyè burúkú olóṣèlú láìkì àwọn olóyè burúkú fẹ́ òṣèlú màmá sunkún ẹlẹ́yà náà ni òòrì òòrì gbogbo àwọn ẹkún tó máa ń sun yẹn ò jẹ́ mí okú mọ̀ máa ń rí ẹbẹ ń pò ń ṣòṣì níra àánú fún wò bí kí ló máa jẹjọ. mi jẹ kankan mo ti mi sẹ́gun ṣáwọn amúmi kúrò mi báyìí káwọn lọ́lẹ́ mo ti mi ẹ eh, kò sí wàhálà eré mi lọ reception yẹn dókítà olóyè burúkú yẹn olóhùn consent three five hundred fáwọn wò fáwọn wò láì ṣe polú ẹ fẹ́ ra lẹ̀ síbi àbò fẹ́ kọ́ hospital mi lára mi ni wò kò sí o wà á máa gbóhùn mi bẹ̀rẹ̀ ń sìn èmi ò lè fún ju three five lọ three five ni máa fún ìyá ẹ wà á gbọ́ ń sìn ò ń bọ̀. má fún ẹ hmm. mi. <sighs> ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí mo fẹ́ kó kó farabalẹ̀ kó gbọ́ mi dáadáa ó mọ̀ quite honest pé i will be the last person láti break marriage ẹ àbí láti gbàdúrà wípé kí ilé ẹ dàrú ṣùgbọ́n mo rí bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí pẹ̀lú èyí tí mò ń wò nílẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ah mo ní láti dá sí Dayọ̀ Fúnkẹ́ has to go bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọmọ yẹn ń gidi kò ń gidi rárá mo lè sí pé torí pé o rí pé o jẹ́ a gentle person ló ṣe ń ṣe bó ṣe ń ṣe tó ń ṣe tó ń ṣe rámarama tó ń ṣe rédèrèdè tó ń ṣe mo pé èèyàn kéèyàn gentle pé èèyàn wà simple mi pé èèyàn ọ̀dẹ mo dẹ̀ mọ̀ pé ò kì í mo mọ̀ pé ò kì í rárá bó ṣe yẹ kí ọkùnrin ṣe ṣe bó ṣe ń ṣe ni ṣùgbọ́n eléyìí òun ṣọmọ tó lẹ́kọ̀ọ́ rárá wọ́n kọ́ kó gba ẹ̀kọ́ bóyá wọn ò ni kò yé mi ṣùgbọ́n kò ní ẹ̀kọ́ kankan rárá bó ṣe kéré òun kò mọ̀ because of that you have to let her go. Um, mọ́mí mo understand yìí gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá tí n bá sọ pé mi ò mọ nǹkan tẹ́ ń sọ mọ̀ ń parọ́ ni but bí ẹ ṣe ń farada gbogbo wa fúnkẹ́ látọjọ́ yìí òun náà lè máa continue láti máa farada èmi ò rẹ́dì láti fẹ́yàwó mi o kò sí nǹkan tí anybody lè sọ láti èní títí di ọ̀la tí mo lè fi fẹ́ ìyàwó mi nǹkan lè change inú ayé fún kẹ́sìn tó bá yá létà nǹkan tó ń ṣe á wálẹ̀ àbí kí náà ń pè lọ́kùnrin ọkùnrin ní láti farabalẹ̀ náà gbogbo nǹkan tó bá ń ṣe obìnrin fúnra rẹ̀ náà ló máa wálẹ̀ ọdún mélòó náà ló kù fún kó dàgbà. Dayọ̀ èmi ni mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó ń ṣe ní fatafata tó ń fún mi lé o ò ní dáhùn o ò ní àmọ́ lórí ọ̀rọ̀ táwa ń sọ yìí lórí ètò wà ńlẹ̀ yìí o mi ò ní dákẹ́ mọ́ Dayọ̀ ọmọbìnrin yìí ó gbọ́dọ̀ lọ ah, ah, wá náà kí nìkan náà gan-an kò ní wà kò yẹ kó pa kátà ní pé tibí kan tó fi jù ẹ lórí ni màá ní òkè torí ẹyẹ kò sí tó wà lọ́wọ́ yìí kí n máa wò yẹn náà kí n máa wò lójú yes kò bímọ ó dẹ̀ wọ̀n ẹ̀ dẹ̀ báyìí ó dẹ̀ ṣe jókòó sọ fún mi pé look i won't take it. ìkòkò kò ní gbá omi kó gbẹ̀yìn kò ń ṣèmí àti ẹ ọ̀rọ̀ tí mò ń sọ yìí àtọ́ yẹ pé èmi kọ́ ni mo da ìjẹ́ yẹn lórí nìkan lóko. tèmi ló máa ṣe ohun tó ni mo sọ fún ẹ tó ṣe pé mo rádákẹ́ mi ò sọ látọ̀ yẹjọ́ yìí ṣùgbọ́n ó ti tó time báyìí sí for me to take action and she's going to leave your house she will leave ó dẹ̀ máa fẹ́ ìyàwó mi èyí tó máa bímọ fún ẹ tó máa ya ọmọ rere. mo mẹ́ ṣe gan mo gbọ́ gbogbo nǹkan tí ẹ sọ màá ní kí ṣẹ̀sán màá ní kó wá kó owó yẹn fún yín ẹ ṣe gan màá nípa ẹni pé kí n bá yín kí fúnkẹ́. Dayọ̀ Adédayọ̀ èmi mo Dayọ̀ tí Dayọ̀ dìde ó dáná o alọ́ tiẹ̀ àbọ̀ tèmi sórí eléyìí tèmi ń sọ yìí òun ló máa gbọ́ bó fẹ́ bó kọ̀ òun ló máa ṣe abiru abiru kí irú kí irú kí wọ́n lè báyìí irú ọmọ òṣìṣẹ́ wọn dáadáa wo lọ́dọ̀ọ́lẹ̀ wá wá wá kó sábà mi lákòrò láàárọ̀ kùtùkùtù ọjọ́. Fúnkẹ́ Fúnkẹ́. Hey sórí gbogbo èyí tí mò ń sọ yìí mò ń sọ ìrọ ìyá sí ọmọ fún ẹni èyí tó ń ṣe yìí kò gbéyàn débi kankan o gbogbo nǹkan téèyàn bá dẹ̀ fẹ́ ṣe àsìkò ni kéèyàn ṣe o kí ló dé ó wà ní ọkọ ẹ à ń bẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kó bímọ kó bímọ ọkọ ẹ ní bóun bá ti fọwọ́ kọ ẹ báyìí ajá wọn yẹn ni bóun bá sọ̀rọ̀ báyìí ẹnu òun ò tọrọ ìjọ wo ló fẹ́ ṣe gbogbo wọn yẹn dá lóòótọ́ ò fáìn èmi tí mo bí ẹ ló fi jọ àmọ́ èèyàn máa ń gbẹ́wà sí ẹgbẹ́ kan ni o téèyàn bá fẹ́ lọ́kọ èèyàn máa gbé ẹ̀wà ẹ̀wà gbé sẹ́gbẹ́ kan ni o ẹ̀wà kọ́ léèyàn fi ń ṣe ilé ọkọ o ìwà lèèyàn fi ń ṣe ilé ọkọ ah, báwo ló ṣe máa lẹ́nu ọkọ ẹ̀ ò ní tọrọ iṣẹ́ ló fẹ́ ṣe gbogbo wọn yẹn dà ẹ́ mo fọlọ́hún bẹ́ o èmi fẹ́ kó bímọ o torí mo fẹ́ rọmọ ọmọ tèmi. mọ́mí ẹ kàn sọ̀rọ̀ báyìí ẹ kò báyìí fẹ́ pa pa mí àǹtí Dáyọ̀ fi mí lọ́kàn balẹ̀ Dáyọ̀ àti ẹ̀ ń gbé mi lẹ́mìí gbóná ṣé se dà kí n máa gbàdúrà kí ọkọ mi tètè kú ni wọ́n fẹ́ pa mí ẹ wò ṣé kò hun èmi náà láti bímọ ni gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ń gbọ́mọ jù ohun èmi náà láti gbọ́mọ tèmi náà jò. àǹtí mi ẹ wò anytime tó bá wọn ìkẹ́ bímọ ẹ jọ ìbejì ní kẹbí tẹ bá ti wá ibi tán ẹgbẹ́ kan fèmí kí mi máa gbé lọ sí school. jẹ́ kó kọ́tọ̀kọ́tọ̀ kó kó kó balẹ̀ dà sọ́hun bẹ́ẹ̀ là ń nà lójú paṣọ òun ojú òun mọ́ra bá ṣe fojú nà láà fi nà lábàrà síbẹ̀síbẹ̀ náà ojú kò kalẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni pé kò rí mi ni ó ń wò mí ó tún ṣẹ́jú pé ẹ kó rọra kókó ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ gidi ó ń pàkúta sọ̀rọ̀ tá à ń sọ onírànú. nífẹ̀ẹ́ mi please I am really not in the mood mo fọlọ́ bẹ́ẹ̀ excuse me, John. wọ́n ní ẹ lọ. Màá lọ nífẹ̀ẹ́ mi, à ń sọ tó important tó dé nìyí. Iná lè máa ń dé kò burú ó ṣe máa mẹ́gbàá tó ṣe máa nà mí torí wọ̀ ni tíṣà èmi lọmọléèwé ẹ̀. oníranù kọ́ńtọ̀kọ̀ńtọ̀ ń pọ̀. mami Dayọ̀ fẹ́ fàyè sùn mi ẹ wò Dayọ̀ fi mí lọ́kàn balẹ̀ ṣé bẹ́ẹ̀ tọkàn ẹ bá balẹ̀ lọ́kọ ẹ máa fọwọ́ kàn lálẹ́ ló máa lọ yá ló máa dáhùn ọkọ mi ò balẹ̀ nulẹ̀. èèwọ̀ ọkọ máa sórí èyí tí mò ń sọ yìí ó yé mi ọkọ mi sùúrù náà ni gbogbo ẹ gbà ọkùnrin ò lè má ṣèṣe ọkùnrin nígbà tí ìwọ náà bá wá dúró nídùú pò fẹ́ máa ṣe bí ọkùnrin á bá tí ò yẹ kó wù mo ń fẹ́ fìjókòó kalẹ̀ fún ẹ ni. hello Dayọ̀ Adédayọ̀ hmm. ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ pé ò ní gbọ́ yìí àfi dandan kó o gbọ́ ni o dandan náà àfi kó o gbọ́ kó o gbà gbogbo olórí burúkọ wọn sílé kò yẹ kó pa ó tún ṣe rábàrà máa bọ́ ṣe wù wá sọ fún mi pé kò ní lọ àfi kó dandan dandan ló máa lọ wàá lékùrún lé ẹ ní àkàtà ni pé obì kan lé ẹ obì kan fún ẹ nísìn màá ní mo gbọ́ ẹ ó jókòó síbẹ̀ kò yẹ ó máa lọ ni o ó máa lọ dé máa fẹ́yàwó mi tó máa bí ọmọ. wọn kọ kò gbọ́ bóyá bóyá wọn ò dẹ̀ kọ́ rárá bóyá ìyá ẹ̀ ò ráyè kọ́ rárá ni kò yé mi ṣùgbọ́n máa fi ilé ẹ̀ sílẹ̀ bí mo ṣe ń sọ yìí ó máa fi ilé ẹ̀ Dayọ̀ ah, <laughs> ẹ wà nù kí ló mọ ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀dà náà ó kọ́ ti fóònù mọ́ mi létí. Táyọ̀ cut phone mi létí ẹ ó dá court? ẹ èmi ní kó má court. ẹ tó bá tún dá another fifty minutes màá tún pè ẹ first thing tomorrow morning màá pè ẹ tó bá ṣe ní lunch break níbi iṣẹ́ báyìí call mi ló máa rí ó tún pa ń padà sínú ilé ẹ lálẹ́ ọ̀la báyìí call mi ló máa kọ́kọ́ rí abirú irú kí lè lè kéèké kó má gbọ́ràn sí lẹ́nu gbọ́mọ̀ ṣeun ọmọ pálapàla Thank you.

Ha, ha! Oh ho!

ìjọ mọ̀ pé Dayọ̀ àti yẹ́ ti ń gbégbèsẹ́ láti fẹ́ ìyàwó mi wọ́n ti sọ fún mi. ẹ irọ́ ni o níbòdà tó jẹ́ǹtù yẹn tí wọ́n lè sọ tẹnu wọn tán ó lágbára o bọ̀ báwo ni wọ́n ṣe wá mọ̀ pé wọ́n fẹ́ fẹ́ yàwó. ṣé ọ̀rẹ́ mi o ṣe ni mo mú wọn báyìí ọlọ́run dídí fi wọ́n lé mi lọ́wọ́ ni wọ́n àti yẹ ṣebí jẹ́jẹ́ mi ni mo sùn sínú yàrá tí fóònù ọkọ mi dùn èmi ti rò pé lára wọn ṣeré kó díẹ̀ ló ń pè ń bá ní kí n gbà mú lọ́rùn ọwọ́ kí n mú straight gbàgbé fóònù gbígbé tí mo gbé sí ti báyìí ohun yẹ́ ni mo gbọ́ bó ṣe sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ sí mi lọ́wọ́ ni ìyá yẹn pariwo òun ti ní kó fẹ́ yàwó mi o òun ti ní kó ṣe kiri òun ti ní kó ṣe jọ́rí mi àtàyàn fẹ́ parí. ní bọ̀dà tó gentle yẹn. bọ́dà ìwo ló gentle mi sọ fẹ́ pé dàyàn parọ́ ni sórí gentility ẹ̀yẹn ró ló fẹ́ pọ́ fi ń tọ́ yín jẹ́ ni ó lóró sínú. Ah. Ah. ẹ tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ nǹkan tó máa ṣe ni pé time ti tó láti mọ wọ́ọ̀tẹ̀ nínú ilé yẹn yes ó láti mọ value ẹnu ilé yẹn ó kàn máa fún wọn ní little space ni ìwọ kan kó jáde ńlé yẹn for a while kó lọ hide síbi kan. so tó bá kó jáde kúrò nílé fún wọn wọn máa fi lè mọ worth wọn á mọ value ẹ tó máa máa padà rí ẹ wọn máa appreciate ẹ mọ àbí kí lo feel torí nǹkan tèmi rò pé o lè ṣe nìyẹn. You're very intelligent. You know I never thought of that. Mi ever ronú lọ síbi tó ròyìn. Ó tiẹ̀ ti dá ó fi dání makes it all easy for me nígbà tí máa kẹ́rù mi ti máa jáde fún wọn nulẹ̀ tóun àti yẹ́ ń dá mi káàkiri tóun wá mi tán rìn mí mo ọkọ mi tí mo ní a fẹ́ sunkún parẹ́ a fẹ́ wá mi pa kọ́lọ́hún á jẹ́ kí òun àti yẹ́ kẹsẹ̀ lẹ́sẹ̀ kan wá bá mi bí tí mo wà máa wá ṣí inú mi báyìí máa pour out mind mi fún yá yẹn yá yẹn á máa gbọ́rọ̀ ìyá yẹn á gbọ́ wìnrìn wìnrìn máa sọ inú mi fún máa jẹ́ kó mọ bí mo ṣe feel pa ah eh, eh. time yẹn gan wọ́n máa wá appreciate mo ìyẹn ò tẹ́ ń ṣe yíṣu bí nǹkan tá máa ṣe òun ṣùgbọ́n má bọ̀dá rẹ̀ gàgàgà má tẹ̀ stress rẹ̀ kò sí problem kò tó ní space fún láyè díẹ̀ jẹ́ kó fi mọ owó fún kékeré jáde nílé lọ síbo fúnkẹ́. sí ojú yíyan ó kọ́rẹ́ lọ́wọ́ díẹ̀ kí ló dé ọ̀rẹ́ mi ń kọ́. ó mì pé fúnkẹ́ ò sí ń bí. Ah, kò sí bí ẹ ṣáà rí i pé mò ń béèrè ọ̀rẹ́ mi lọ́wọ́ yín ṣé kò sí nǹkan ṣá. problem wa o mo kàn délé mi ò bá fúnkẹ́ lé ni. ẹ̀mí ni. I swear mo dẹ̀ bi lọ́wọ́ gateman gateman sọ fún mi pé ó kàn kẹ́rù sínú mọ́tò ó dẹ̀ drive out ibo ni fúnkẹ́ fẹ́ gbà lọ́ba ìtòrí ọlọ́run láì ṣe gbogbo èmi àti ẹni misunderstanding kankan. ṣé ẹ ti pe mọ́mì ẹ̀. bí n pè mí ò tí ì pe mọ́mì ẹ̀ ibi ni mo kọ wa náà mo rí pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tí ò ní sọ fún ẹ. èmi ò rí fúnkẹ́ ó ti tó one week tí mo ti rí last èmi gan wà worried pé kí ló dé tí mi rí ẹ kí ló wá ṣẹlẹ̀ báyìí. kí ló dé tí fúnkẹ́ ń ṣe léè fún mi broda yo ọkùnrin ni yín o ẹ tèké yìí sì ṣé ẹ fẹ́ máa ké ni ẹ máa rí Fúnkẹ́ ẹ máa rí iṣẹ́ gbọ́. okay then how far ṣe wọ́n rẹ̀. to get back. alright máa pa àwọn ọ̀rẹ́ wa sóko bóyá wọ́n lè mọ ibi tó wà ṣé ẹ tèké ẹ ṣe gbọ́. ọṣẹ máa rí ìtẹ máa rí. ṣé ẹ ọṣẹ ní náà ìtẹ. Hey. Mm wá róbèrè wọ́n máa máa fòbìnrin ṣòṣì wọ́n máa máa fi ṣèrànù tó bá lọ tán wọ́n máa máa ṣẹkún ẹlẹ́yà káàkiri ah fúnkẹ́ ọ̀rẹ́ mi wo guess what o ò lè believe pé Dayọ̀ ṣe kúrò níbí báyìí ṣe ló ń ké bí rí Fúnkẹ́ ibo ni Fúnkẹ́ lọ wọ èmi gan ń rẹ́rìn sínú ni tó bá rí ó ti ké ojú ẹ̀ ti pọ́n ọ̀rẹ́ mi wò ara nǹkan tí mò ń sọ fún ẹni by the time tó bá máa padà rí ẹ̀yìn sí wọ́n máa appreciate ẹni wò ìwọ ṣáà máa enjoy níbi tó wà máa enjoy ara ẹ̀ ṣé o ti jẹun ṣó ṣàwà òkè ṣá rọra máa gbádùn ara ẹ jàre ọ̀rẹ́ mi. take care ọ̀rẹ́ mi. all right bye. àbúrò ni mi báyìí ẹ nọ́mbà kejì ni mo lọ wò ní orí fóònù eléyìí báyìí mo ti wá pe nọ́mbà kejì náà títí títí títí títí ìṣe ló ríǹgì tí mo gbé. ẹ iye ewu ni gbogbo eléyìí báyìí àbírú èwo ni yìí báyìí sí. kò yé mi o èmi náà ti gbìyànjú mo ti paago títí títí bí ó ṣe gbé aago mi náà nìyẹn mi ò mọ túmọ̀ eléyìí tó ń ṣe fún mi mi ò mọ àtòun àtọmọ tó tiẹ̀ dáná lé kò sí kankan tí mo rí nínú àwọn méjèèjì mi ò understand. Ah, ọlọ́wọ́n bá màmá ṣàánú mi o èwo ni fúnkẹ́ ń ṣe ìṣe yìí tó ń ṣe yìí dẹ̀ bójú mu ṣé fúnkẹ́ rò pàdé rí wọn kàn máa jókòó ni àbí kò mọ̀ pé dààmú leléyìí ni ah, eléyìí ò kì í ṣọ̀rọ̀ bínú mọ́ ó dà pé ìkọ̀kọ̀ ti wà ń di ẹ o kì í ṣe ìbínú o irú ìbínú wo nìyẹn tó bá kú òlé. máa gbìyànjú agbára mi wọn. Ah, àfikò gbìyànjú agbára ẹ o Dayọ̀ àfikò gbìyànjú agbára ẹ èmi náà ní báyìí máa ni ṣé o wá ní nọ́mbà tí mò ń pè pè pè pè tí o pè máa bẹ̀ẹ́ pè pa máa bẹ̀ẹ́ pè pa tó gbé bí o bá mi ò ní yé mi ò o ibi tí wọn náà mo ṣojú bá mi kẹ̀tẹ̀ síbi kan ní àdúgbò ọ̀la. ìgbúrò ẹ̀ bọ̀rá dayọ̀ ṣebí torí ẹ̀ náà ló jẹ́ kí n wá síbí ṣé ẹ̀ tí ì rí ni. màá rogún báyìí ọlọ́run kí ni fúnkẹ́ ṣe fún mi báyìí mo kàn ń di fóònù dání káàkiri ni ìṣẹ́jú ìṣẹ́jú ni mo ń pè fúnkẹ́ abúráyé mi báyìí Eh, bradayo ẹ̀gbọ́n kan tí àbúrò mi sọ sí mi létí nísìn. kí ni. ó lóun mọ̀ yín dáadáa mo mọ̀ yín tipẹ́tipẹ́ bóyá ẹ mọra gọbọ mi mọ bóyá ẹ ṣe máa rántí fèèzì àbí. ǹdọ́ níbo ni ẹ. Ah, side fan ṣẹ́kẹ̀ bọ̀ ó ti ṣe díẹ̀ sá ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn á ah, nà mi ò rántí mi ò rántí. bóyá ẹ ti gbàgbé ni ṣá. ẹ ẹ but in that case bóyá kẹkú jọ snap so that tó bá rí next time ó máa dá yín mọ̀ dáadáa àbí òní ní pé o ṣe ń rántí bóyá o mọ̀ wọn nípa iṣẹ́ kí àbí kọ̀ọ̀kan. màá kọ́ lè fi hàn pé ẹ̀yin lè lè ní ìjọba wá sílé yín. ṣáà lọ wàhálà wàhálà ẹ̀ pọ̀ téèyàn bá nírú ẹ̀ méjì báyìí wo ẹ̀mí àfẹ́ ẹ̀ bọ́. Ah, ó tó <laughs> ah, eh, ẹ̀yìn ọmọ yìí. ẹyọ kan ẹyọ kan. Ah, ṣáà sùn mọ́ wọn dáadáa ṣé bí wọ́n ni ìjọ ṣé kò ṣe pé nǹkan mi ì ṣe é bá. àánú ah, kí n lè fi rántí next time má lè fi hàn pé ẹ̀yin lè lè yí ilé. ẹ má bínú jàre ìrora dayọ̀ ah. ẹ mọ ọ̀rọ̀ àwọn ọmọ sí i. Fúnkẹ́ rìlì rìlì àfẹ́ta yìí mi gan. sùúrù sùúrù la máa ṣe ọ ẹjọ tó rọ Ọlọ́run kẹni sùúrù ọ. oh my god. Ah, ẹ wo bùrọ̀dà yọ àwa ti fẹ́ máa lọ. Hmm fún mi níbi ìṣẹ́jú méjì mo ń bọ̀ sí. kí ló ṣe ẹ. Ah, ah, ah, ọkọ rẹ mi ni o o máa tún bẹ̀rẹ̀ o o máa bẹ̀rẹ̀ o ojú bẹ òjò tó rọ lọ. ọkọ rẹ ọkọ rẹ mi. Christ. gbọ̀n tó wà ní ṣùgbọ́n mi ìbá wọ evidence tẹ máa fi mọ̀ pé fúnkẹ́ ti ń ṣèrànà òun ló wà lọ́wọ́ yín yẹn o. fúnkẹ́ ń lọ́mọ ọkùnrin. ẹ̀yin náà ẹ ṣàfojú ara yín yìí. abúmọ̀ àtọkùnrin kankan ló jọ lọ́mọra wọn. ṣé ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ṣé bóun ló wà lọ́wọ́ yín yẹn tọkùnrin àtobìnrin bá ti ń lọ mọ́ra wọn ẹ̀yin náà ti mọ nesting ó tún wá tún jórí bẹ́ẹ̀dì ṣẹ́yìn mọ gbogbo oríṣiríṣi nǹkan tó máa ti tẹ̀lé ni ọ̀nkú ẹ wò ẹ má fi ròyìn para yín o èmi kàn sọ pé kí n jẹ́ kẹ́yìn mọ̀ pé fúnkẹ́ ti move on. bóyá kẹ́yìn náà kẹ́ tètè kẹ́yìn náà tètè ẹ dẹ́tàn pẹ̀lú láìpẹ́ ẹ wo ẹ fún mi fún mi mo ti fẹ́ máa lọ sọ fún wọn wípé kí n sọ fún yín náà nìyẹn kẹ́ take care all right o. fúnkẹ́ fúnkẹ́ wáyé tó ń sọ̀rọ̀ báyìí mo ti ń dààmú láti wá nọ́mbà ẹ̀ láti jọ ẹ̀ kí ni gbogbo ìtumọ̀ eléyìí tó ń ṣe fún mi kí wàá tó fẹ́ sọ mí di rádaràda for God's sake o tún wá pè mí sọ tún sọ fún mi pé mo ń gbóbìnrin kan obìnrin wo lórí tí mo ń gbé káàkiri obìnrin wo ni mo ń gbé káàkiri náà wí ayé ibo ló wà jẹ́ kí n rí ẹ bọ́lọ́ dàbí pé mo ti rójú ire. yeah of course ẹ ti rójú mi rí ìgbà tẹ̀ tí ẹ béèrè mi báwo lẹ ṣe fẹ́ rántí mi. béèrè ẹ fún kíni. àjà ah, ah, tẹ́lẹ̀ náà so ẹni right láti béèrè mi tẹ́ bá dẹ̀ béèrè èmi gan ayọjú sí i. ẹ̀yin tí mi náà. Get out má dẹ̀ jẹ́ kí n fi ojú kan ẹ̀mọ́ nù léyìí ok kí n bora dáadáa ẹ̀ jáde síta. tẹ́ bá ń lé mi bí ìgbà tí ń lé nǹkan gidi kúrò nínú ayé yín nǹkan tó make sense ẹ wò mí nà án báwo lẹ ṣe máa máa lérú mi bọ́ta. jáde síta. oh sorry. Okay.

ẹ má bínú pé mi kàn kọ́ yín kọ́ yín bẹ́ẹ̀ mo kó máa yà yín lẹ́nu ẹ lè má expect ẹ bó ṣe ara wá yìí ó ti ṣe yín bọ̀ èmi èmi ṣàṣàlàyé fún yín àṣẹ́bíṣẹ́bí bàbá mi fẹ́ gọṣẹ́ yẹn náà ni mi fẹ́ pẹ́ lórí iṣẹ́ yẹn torí mi lè máa wò kí akọ̀ máa jẹ yín tó yẹ mo tètè wá bá yín mú pákéjì yẹn wá ọmọ yẹn ni bó ṣe wà yẹn kò sí nǹkan tí ó lè ṣe o gbogbo iṣẹ́ pátápátá yẹn kọ ọ́dà yẹn pé kó ṣe ó máa máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni tẹ́ bá ní kó fọlẹ̀ wó ìwà yẹn ó máa fọ ọmọ ni kẹ́ni kó so oúnjẹ ó máa dùn ṣáà ni kódà kẹ́ni kó bá yín tẹ́bẹ̀dì ó máa tẹ́bẹ̀dì yẹn pa ni tẹ́bá ní kó sùn tì yín gan pẹ́fẹ́ kó sùn tì yín lórí bẹ́ẹ̀ tẹ́bá yẹn ní kó sùn lóye máa sùn gbogbo bẹ́ẹ̀ bá yẹn ní kó ṣe lóye máa ṣe bóye wà ẹ̀ kódà ẹ̀ àwọn ẹrù ẹ̀ gbogbo ẹ̀ ló ti kó wà yìí à bóye wà yóò ti dé tán ó ti dé fáínálì wínà ló máa máa wà. wọ́n ti sọ ni. ẹ Àṣàkẹ́ mi sà. Um, tíjé ni àwa jẹ́ kí n rí ọ. pẹ̀lẹ́ rí ẹ. ti jẹ́ àbí kéde mi ò understand gbogbo nǹkan tó ń ṣe. ìgbà tí mi àti ẹ pàdé ní bá àtàtẹ pàdé ṣé mo sọ fẹ́ pé mo ní ìdí ọmọ ọkàn ni ó kàn bẹ̀rẹ̀ sí ní sọ ogun rádaràda tó ń sọ i'm not in right state of mind nígbà tó ń ṣe gbogbo òṣì yẹn sìn the next tí màá rí ni kó mọ ọmọ wá síbi kí ló fẹ́ fọmọ ṣe sìn. ọlọ ala ó máa ń dùn mí gan ó máa ń dùn mí ẹ mọ ìyá yín ni o bàbá ọlọ́run ó kéde ẹlẹ́wàá máa lọ ẹ̀ lè yọ ṣubú láéláé èmi ṣàlàyé fún yín jọ yẹn. pé kí nìyẹn. ẹ̀gbọ́n àtàbúrò lèmi àti yín ọlọ́run àti dọ́mọ ìyá wa ṣe wà yìí mi ò dẹ̀ lè máa lajú lẹ̀ kí ìyá máa jẹun ojú máa máa tì mí káàkiri ilé ìtajà ni ọlọ́run ọmọ yẹn mo ti mú wá mo dẹ̀ ṣàlàyé fún yín gbàtà wà nulẹ̀ kò sí nǹkan tí ò lè ṣe o ẹ kàn ní kó ṣe ẹni tí ó máa sáré máa ṣe ní pápá waste time o pé wà utility ni o bíbí ni ọmọ yẹn ó ń ṣiṣẹ́ gidi gan kò sí nǹkan tẹ̀ máa ní kó ṣe tí ò ní ṣe mi ò fẹ́ ọmọ kọ̀ọ̀kan wọ inú ilé yẹn lọ kó mú ọmọ yẹn kẹ́ máa lọ sí. àbàbà ẹ lè lọmọ ẹ jáde abiyamọ ńlá ni abiyamọ lọmọ wọnú òjò. ẹ mọ tó ṣẹlẹ̀ báyẹn gan ẹ jẹ́ kó fíìmù lówó yẹn straight. owó yẹn ni problem àbí owó ni problem ẹ tó bá jẹ́ yẹn ni ìṣòro tó níyàn ṣe problem tèmi ṣó ti yẹ. wọ́n gba twenty five thousand naira ọ̀sán òfin ìmọ̀ye tó wà bẹ́ẹ̀ ló mú ọmọ yẹn kẹ́ jáde stars à bàbá ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ fọmọ ẹ lẹ́wọ̀ ìwà yẹn ọlọ́ ẹ tẹ́ ti wá ṣe nǹkan tó jọ mí lójú gan ọlọ́ ọwọ́ ìkì gan ẹ mọ tó ṣẹlẹ̀ jẹ́ kó wà ní àwọn máa ríra létà ó ti yé èmi fẹ́ sáré tọ́ṣì àwọn ibì kọ̀ọ̀kan á dẹ̀ máa ti yé ibà. tìjẹ́ tìjẹ́. ni sà. fúnkẹ́ mo kàn fẹ́ rí yín náà. fúnkẹ́ nìyẹn. Ah, rárá sà mi ì rí yín mọ́. Hello, Tijani. Hello mo wá mú mi kúrò nígbà yìí ó ti sú mi o wọn ọ̀dọ́bọ̀dá tó mú mi wá sí bíbá yìí wọn ò kí ń sọ̀rọ̀ tọ́mọdé bínú báyìí lójú wọn máa máa le ojú wọn ń dọ̀rù bá mi wọ́n mú mi kúrò nígbà mi lẹ́gbẹ́ wọn ó ti sú mi rẹ̀ tíṣà mi tíṣà mi ó ti ká ti mọ́. kí ni yà. mo ní kẹ́ fi nǹkan sínú kẹ́ tó jáde ni sà. nǹkan wo nìyẹn. oúnjẹ ni sà. fún ta ni àmọ́ ní fún ta ni sẹ́ẹ̀. rárá ara mi ni mo ṣe fún sà ara oh better. alátiṣe mi ló máa máa ti ṣe ara ẹ̀ mi ò kọ́ nǹkan kí nǹkan tó máa dálẹ̀ mi mọ nǹkan kí nǹkan tí Tìjání lè ṣe sí mo máa sá lọ gbẹ̀yìn ni mo máa sá lọ ni kò sí eléyìí ti sú mi kò tiẹ̀ yé mi mi rí eléyìí rí ah. <laughs> Rosa, jọ, mo fẹ́ kẹ́ bá mi pé ti dání mi. Kí ló ṣẹlẹ̀? Bíbá ti sú mi, mo fẹ́ kó wá mú mi ni. Ó ti sú mi gan. Àti wípé lóru mọ́jú ẹni yìí, mo lálàá kan tó bá mi lẹ́rù gidi gan ni. Mo lálàá wípé tìjà nípa mi. Ó ló ní nǹkan tí mo fi ń bọ̀ fóun níkọ̀kọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ èmi tẹ̀ ń wò yìí mo ní nǹkan tí mo fi ń pamọ́ fún lóòótọ́ mo ti bímọ rí i àmọ́ nítorí ìfẹ́ tí mo ní fún Tijani nítorí ẹ̀ ni ó ṣe jẹ́ kí n sọ fún un wípé mo ti bímọ rí i. ṣọmọ tí wọ́n bí ó ṣe yan gan ni. ṣé rí oyún tí mo ní yẹn sá ọ̀nà ìdọ̀tí ọ̀nà ẹ̀gbin ló gbà wá sá torí ẹ̀ ní oṣù lè jẹ́ kí n sọ fún un. ẹ̀yọ̀ fún olóòṣe ó dẹ̀ ti ń dùn mọ́ ẹ dá ṣe kí akéwì náà bọ́ síbẹ̀. mo ti tì lẹ́sẹ̀ mi dayọ̀ máa báṣẹ́ lọ ṣe kí akéwì náà tètè ṣe tèmi jọ. bá a ní kó wá ṣe olóòṣe ó ń dùn mọ́ ẹ nísìnyí ṣáṣe kí akéwì náà ṣe tèmi. ìbẹ̀lú ó ń dùn mọ́ ẹ ó yà dìde dìde jẹ́ kí mi náà ṣe tèmi jẹ́ kí mi náà ṣe. ẹ wọ́n ni ẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó yà dìde dìde. mi lè dìde. láìláì lè lọ́mọ. òun náà ti ẹ̀ lẹ́gàdà kọ́ báyìí. ṣé o dá wọn mọ̀. mi mọ wọn. Ah, ọlọ́run o oya oya oya oya de. ní adídẹ̀rọ. bẹ́ẹ̀ ni sá. sórí <laughs> bọ́lájí kó tó di pọ́n post wa lèmi ti ń wò pé ibo ni kí wọ́n gbé mi wá kò yẹ ẹ̀sìn kò síbi méjì tí mo fẹ́ jurú àwọn abúlé báyìí lọ oríṣiríṣi nǹkan ló máa rí àwọn nǹkan tó ti rí tipẹ́tipẹ́ wà tún máa rí wọn àwọn nǹkan tó natural àwọn nǹkan tó jẹ́ pé wà á tún rí wà á yà àwọn oríṣiríṣi wà á lè fi hàn tó bá depo délé ah, ṣé o mọ̀ pé irú bí táwa yìí a àgbàdo èní gọgọgọgọgọ àgbàdo bẹ́ẹ̀ gọgọ la máa jẹ àgbàdo oṣù kan wà lẹ́kọ̀ọ́ <laughs> kò sí rẹ̀ ń bì o ti rí nǹkan tí mo sọ. diwa mi ò ní parọ́ fún ẹ kò pa mi lára mu rárá wà láìtàláì. kí ló dé bí tí tí ń ṣe ń jẹyàn lọ́tún ló ń jẹyàn lọ́sì in fact mo ṣe ń recover sickness mi ni o mi parọ́ fún ẹ. mo ti expect kó sọ yẹn Bọ́lájí ó mọ̀ pé bọ́ọ̀tì lè wọ̀ ọmọ oko la wa wíwà mi tí mo wà bí ó dàbẹ̀ ni pé mo padà wá sílé ni. diwa diwa kí ẹ wọ ọmọ tó ń lọ ọmọ ìbẹ́ẹ̀d ọmọ ìbẹ́ẹ̀d wo wo wo wo wo bọ́lájí lójú jàre àwọn ọmọ abúlé mi ò mi ò fẹ́ ka sí wọn mọ́ jàre ọ̀rọ̀ ìkan tí mo bá sọ̀rọ̀ tó kàn ń ṣe wọ́nranwọ́nran látàkàn kí ló ń ṣe lè ó fẹ́ ju ọdún kan lọ tí màá lò ń bi. àti ṣe wọ́nranwọ́n ni ah, ah, kí ni mo ti rẹ̀ wọ́n ti máa ń fi sí wọn lórí pé táwọn kọ́pà bá ti wá wọ́n máa ń ba ayé àwọn èèyàn jẹ́ ni wọ́n ń ba ayé yín jẹ́ ni o I don't know. diwa gbàgbé gbàgbé àwọn ọmọ yìí ok oní scope tá a máa ń lò fún àwọn ọmọ yìí oní dìde wá máa pariwo. pariwo pé kí ni. dìde jẹ́ ká súnmọ́ ọmọ ikú kó tó rìn jìnnà dìde dìde dìde. dìde let's go there. ọmọ bẹ́sẹ̀ lẹ bẹ́sẹ̀ lẹ. ọmọ ikú a máa bọ̀ máa bọ̀ máa bọ̀ kú wa. ibẹ̀ yẹn ló gbà ibẹ̀ yẹn ló gbà. máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Hey! ilé báyìí mi jẹ́. ilé bàbá mi jẹ́ ilé bàbá mi jẹ́ bọ́. mo fi orúkọ ọlọ́run mo fi bẹ́ẹ̀. gbogbo nǹkan tó ń dùn ayé yìí mo fi bẹ́ẹ̀. ìjọ tó lọ ọlọ́run dáríjì mi mo ṣe gbà pé lóòótọ́ lóòótọ́ àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run mo dẹ̀ gbà pé ó dàpọ̀ nídìí tí ọlọ́run fi ṣe ilé ìtúnṣe mo ṣe ń wò mí náà láti ìgbà tí mo kúkú ti ṣe ohun tí mo ṣe náà mi ò tíì lọ́mọ kankan mi ò tíì bímọ nítorí ẹ̀ mo ṣe wò pé ó ní ìdí kan pàtàkì tọ́lọ́run fi ṣe léyìí ibo lọmọ wa. sọ́dọ̀ ìyá àgbà. àṣàkẹ́ mo ṣetán àti tọ́jú ọmọ náà mo ṣetán àti ṣe bí bàbá lórí ẹ̀ mo ṣetán àti tọ́jú wọ fúnra rẹ̀ gbogbo ẹkún tó ń sun yìí mo fi dá ẹ lójú pé ayọ̀ ló máa di mo ṣetán láti ran ọmọ yẹn nílẹ̀ wẹ̀ mo ṣetán láti ṣe gbogbo nǹkan tí ẹ kẹ́ ṣe lórí ẹ̀ gẹ́gẹ́ bí bàbá mo fi àsìkò sọ fún ẹ pé gbogbo àwọn náà tọwọ́ tẹsẹ̀ kódà mo ṣetán láti fẹ́ tó bá gbà. Thank you. ọ̀rẹ́ mi aláfíà mo wà o ah in fact sórí yẹn ń tẹ̀ kí wọ́n máa fọ̀rọ̀ yín lẹ̀ by the time tí n bá true pẹ̀lú ẹ̀ ẹ́ ah wọn ó máa gbà pé ọlọ́run ò pé méjì sórí nǹkan tí máa bá fà nǹkan tí máa bá fà tó bá tún ilé ayé ẹ̀ wá ó máa mọ bó ṣe ń báyàn sọ. tó bá kúrò ilé ọkọ yẹn kò tún nírọ̀kọ̀ míì tó máa fẹ́ sílé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí n bá wá le tán nídìí ẹ̀rù ẹ̀ bí pé kí ni mo ṣe fún ẹ tó lè tó yìí. wo ó ṣe bẹ̀rẹ̀ ni o sórí by the time tí bá tú pẹ̀lú ẹ ẹ ó máa gbà pé ọlọ́run kọlà ìwọ sẹ́mi ó mọ̀ mí ó mọ̀ pé mo jù ẹ lọ ó ṣe bẹ̀rẹ̀ ni. bí pé kí ni mo ṣe fún ẹ tó kí ni mo ṣe fún ẹ pé ìgbà mi kí ni mo ṣe fún mi pé good question ṣé bí nǹkan tó ṣe ló fẹ́ gbọ́ ẹ ṣé bí inú ilé mi mo wà tó ti sọ̀rọ̀ ṣàkàṣàkà sí mi. pé ọ̀rẹ́ la pera wa ó yẹ ká máa bára wa sọ̀tọ̀ wo èmi lọ́rẹ́ ẹ̀ máa bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ kódà o kí obìnrin máa ṣe àgàbàǹgebè ilé ọkùnrin it's very bad o kúrò lọ́dọ̀ Raymond oníwẹ̀ òtẹ́ lọ́rùn fine agbọ́yẹn o kúrò ń bẹ̀ kò tọ́jọ́ kò tòṣù o tútù kó lọ bá Túndé oníyẹn ló fẹ́fẹ́ àforí àfọ̀rùn nísìnyí o tútù sọ pé Túndé òtútẹ́ lọ́rùn you have moved out of that guy's house again kí ló dé náà irú ìranù wo nìyẹn wàbí ìwà aṣẹ́wó nìyẹn ẹ eh, ṣé ká sọ pé ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé tóbìnrin bá ti wà comfortable òun fẹ́ dúró lé ọkọ ṣé ká sọ pé òótọ́ ni because that is what you have just exhibited. Túndé ọ̀dà Túndé ọ̀dà òkúrò nílé ṣé o mọ̀ pé wọ́n máa kà fún ẹ lẹ́ni èjì ni Yorùbá máa ń kà fóbìnrin ah that is prostitution kò sóbìnrin tí o kì í ní problems ní ọkọ náà èèyàn máa ń rọ́jú ni ah. Fúnkẹ́ ó máa ń fi star pè mí láṣẹ́wó nìyẹn. èmi ò pé láṣẹ́wó àmọ́ tó bá jọ bẹ́ẹ̀ torí ìwà tó wò ó sìn mo ṣẹ̀ṣẹ̀ identify ẹ̀ fún ẹ. ṣé jọ́mi wà ní ẹ nígbà tí mo wà nílé Raymond tó sọ mí di punching bag ṣé kí n má kúrò ń bẹ́ẹ̀ ni ẹ Túndé tí mo dẹ̀ tún rí lélẹ̀ ó tàn mí fẹ́ ni ọlọ́run ọba gbọ́ wo mi mọ̀ pé ó mu gbó mi mọ̀ pé ó mu sìgá ká tó sọ̀rọ̀ kékeré báyìí ojú ẹ̀kọ́ máa lé ní wọ́n máa máa rọ́jú wọn iṣẹ́ kó lọ lù mí páńjọ kan ni ṣé kí n má kúrò ń bẹ́ẹ̀ ni Fúnkẹ́. gbogbo obìnrin ló gbọ́dọ̀ ní level of endurance nílé ọkọ èmi náà ní problems pẹ̀lú ọkọ mi náà mo manage crisis mi ni bẹ́ẹ̀ ni ọkọ mi ní terrible habit imagine Dayọ̀ ó ti tutù jù bọ́sẹ̀ máa ma wẹ̀rì ò àmà kúrú máa ga ó máa dákẹ́ ni ó ti ní sùúrù jù that is the problem I have with my husband ìkọ̀kan màá try ti ra kí jẹ́ kí n yẹn màá yẹn màá yẹn màá yẹn pa ọmọ bí yẹn ṣe máa ń yẹn alarm clock bí Dayọ̀ ṣe máa ma wẹ̀rì he won't even make a move. Fúnkẹ́ dúpẹ́ ti ẹ o torí pé ọdẹ ti wà fortunate nsìn iye omi ìpè bí gbogbo ìgboro ṣe rí nìyẹn o. bí n pé kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún àfẹ́ntóbá kòkòrò ìtẹ̀mí rí lọ let me tell you the truth. Ah. ṣiṣẹ́ ṣiṣẹ́ ló ń ṣọmọ orí odó tó fi ń gùn ìyá ẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ló ṣọmọ lọ tó fi ń lọ ìyá ẹ̀ fúnkẹ́ fúnkẹ́ mo ní kò bẹ̀rẹ̀ sí ní ṣìṣe nílé ọkọ ẹ̀ kí ṣìṣe ṣìṣe kó máa bá ẹ̀ kó má mọ̀ ṣe mọ́ tó bá gbé gbá kó má mọ̀ gbé tó bá gbàwó kó má mọ̀ gbé mọ́ bẹ́ẹ̀ ni kò rí fúnkẹ́ èmi ni wọ́n ṣe gìràgìrà mọ́ torí pé ti rí opportunity ìwọ la ẹ gbàgà òun pè mí láṣẹ́wó ah máa sì ẹ̀ jáde kúrò ilé ọkọ ẹ̀ tó jẹ́ pé tó bá táyé wá tó bá ń gbọ́ bí n pé ah wàá máa sá ìwọ. sórí by the time tí n bá trù pẹ̀lú ẹ̀ wàá mọ̀ ẹ́ pé ẹran tó yí kọ́nà pè mí lọ́nà. ó mọ̀ mí náà ó mọ̀ pé mi ò gbádùn mi ò rẹ̀ sick sórí wọ sórí ọkọ ẹ tí mo fi píkṣọ wò yẹn kò ṣe nǹkan kan o ọkọ ẹ ò fẹ́ níbọ̀dì o wo èmi ni mo gbá àbúrò mi lọ tí mo ní kànjọ lọ snap tí mo wá fi wọ̀n ẹ́ sórí ọkùn mi wèrè tí mo gbé wá báyìí ní hotel room yẹn tẹ́jọ́ snap yẹn mo tún ti fi wọn kọ ẹ̀ sórí tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ ah wàá mọ̀ pé ọlọ́run ẹ̀ kò pé méjì ṣe bẹ́ẹ̀mi àti ẹni ó ṣe bẹ̀rẹ̀ ni. ẹgbẹ́ ah! sọ yìí wọ́n láàyè ó lé mi kó lé ọkọ mi kí lè lè tó lé. òkè tí má ti ẹ̀ ṣe kágbà pé pé má tẹ̀ ṣe wọ́n fẹjọ́ ara mi sùn mí ni you know when to this extent bíi pé pé o ti pa mí. wá tí bá bú ẹ tí bá gbẹ̀ṣẹ̀ fún ẹ lórí wà á mọ̀ pé stasio ọkọ̀ náà fi ń ṣe mi ì tí ì lé ẹ nídìí ẹ tó bá yẹ pé mo ti lé ẹ tán pátápátá ṣé bẹ́ẹ̀ ṣe ń pera yín ẹ ní rí ara yín bá sọ̀rọ̀ mọ́ rárá wo ṣó wá rí ibi tó dé ẹ máa lé ẹ pátápátá ẹ máa hate ara yín débi wípé à ẹ máa di gbẹ síra yín ni. ok fine tó bá jẹ́ pé bó ṣe fẹ́ ṣe two can play the game. I will show you color that I made up. Máa jẹ́ kó yẹ pé wọ́n kì í ṣe nǹkan tó ṣe ìwọ́n eh, mi. Season one lórí yẹn. I will show you. Season one lórí yẹn. Èmi gan máa ṣó ẹ̀. Ah. Ah, tó bá wà ń bẹ̀ kó máa gbọ́. Èmi gan máa ṣó ẹ̀. Sórí bẹ̀rẹ̀ time tá a máa bẹ̀rẹ̀ season two. Èmi ẹ̀ ò ní gbé. Ah, ó ṣe bẹ̀rẹ̀ ni, ó tí mọ̀ mí. Nítorí pé mi ìfara mi ìyọ, mi ìyọ ìyá mi ìyèdí. Wo màá ṣe mẹ́wàá fún ẹ. Fúnkẹ́, ó díẹ̀. Mi ti ẹ̀ jókòó. kò sọ fún mi kó máa bá mi ní fílà mi lọ́hùn kí ló wá ṣẹlẹ̀ náà mo dẹ̀ jókòó jókòó látànà mo retí o wà kí ló ṣẹlẹ̀ ah, gbàgbé bó ṣe ápùn ọlọ́run kí ló ṣẹlẹ̀. mi ò wá mo dẹ̀ lè sọ reason tí mi fi wá fún ẹ kò dẹ̀ sí nǹkan tẹ́ anybody lè fi mí ṣe. gbàgbé o dá padà ṣóòyọ̀ ni kí ló mí pé o wà kò dẹ̀ sí nǹkan tó lè ṣe fún ẹ gbàgbé o mẹ́wàá wà tí mo lè ṣe fún ẹ o ó ah, ah, dẹ̀ lọ jókòó pẹ̀lú confidence mo bẹ̀ sọ ọ lọ́ọ́ gapá tán gbàgbé o ẹjọ́ bá yọ̀ ṣojú èmi ọmọ yọ̀ wọnú pósí mi o mo nífẹ̀ẹ́ mi o ìfẹ́ ló fa wèrè o tó bá mọ̀ mi bèrè mi káàkiri o kò sẹ́ni ò mọ̀ mi o kò sẹ́ni mi ò lè jojú ẹ̀ àṣàkẹ́ gan-an gbàgbé kò kó yọ̀ mi kéré kò ń sórí burúkú báyìí o tó bá mọ̀ kó lọ bèrè ẹ̀ kó lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ o èwo ló ṣe èwo lórí burúkú gbàgbé o. Hmm. nice one gbogbo nǹkan tó sọ yẹn mo fún ẹ níyẹn kò kò jẹ tó bá sọ mí o máa tẹ. gbàgbé ọ̀gbẹ́ni kò sẹńtẹmì rẹ jojú ọ màá kójú ẹ lébà màá tẹ mọ lẹ kí ló ṣe ẹ màá kójú ẹ mi hàn ṣéjà ìfàyìn ó fà ìtàṣàkẹ ó dà ó fà ìtò gbàgbé ìfẹ́ ló fòṣì o àìwọ wo ta ni wọ gbàgbé o màá bá ojú ẹ jẹ. ó dà ipò lórí burúkú ni ó yá wèrè gan ṣá. gbàgbé ẹni apádà sáré fẹ́ máa gbéṣẹ́ pé àwọn àwọn ẹbí ìyá ẹ máa gbé ẹgbìn àbò ṣiyèrè ni. Hmm. kí ló ṣẹlẹ̀ gan kí ni àwọn gbẹ̀jà ẹ lọ sí kí ló ṣe lé èmi ni wọ́n máa jẹ́ ojú ẹ̀ gbàgbé o èmi ò kó gbogbo ohun tó fẹ́ máa lo yẹn jẹ o ṣé wọ́n fáìn. èmi ò kú tọmọ o. ó yà wèrè ní olórí burúkú ni ẹ ní èmi ó yẹ kí n ṣí ẹ léṣe ni ah, ah. rọ́bìṣì wo ló ń bá mi tíra yẹn lọ tálà kò ní dá fáṣàkẹ́ ah, mo rò pé bóyá kí n kàn tiẹ̀ bẹ́ẹ̀ ṣeré lẹ́ẹ̀kan wọ́n fi máa di máa rí o fẹ́ máa tẹ̀bà sọ́dọ̀ mi olórí burúkú ni ẹ ayé adé bàjẹ́ fún ìwọ̀n ìṣe ó yẹ kí n fọ́gbọ̀ ìmọ̀ máa rà lè kí n gún ẹ̀ dànù olórí burúkú kó sì jáde lẹ́nu jọ wèrè idiot ah ó dẹ̀ bá mi sọ yẹ kí n pa ẹ́ nu. wọ́n lọ abirú kí leléyìí báyìí wọ́n lọ mi ò tọrọ ọrú eléyìí o mo máa ń sọ fún ẹ gbogbo ìgbà pé mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ ìdààmú eléyìí eléyìí tí Fúnkẹ́ gbé bá mi yìí ọlọ́run ẹ́ kí ni ìtumọ̀ yìí báyìí ah níwọ̀n tí mo kígbe kígbe kígbe tí mo bá sọ̀rọ̀ títí títí títí tó lẹ́nu mi rùn ó ti dájú ẹ lójú báyìí sí ó ti parí ó ti rí báyìí ṣé o ti ríbi tọ́rọ̀ ẹ padà já sí. mami bá mi bẹ Dayọ̀ àfi ah, kí bá mi bẹ ọkọ mi o ẹ wo ṣé mi ìmọ̀ kí mi pé ń mi ni ah, ọ̀rẹ́ burúkú lọ́mọ mi pẹ́ yẹn ó dẹ̀ tì mí tì mí tó fi tì mí kó lé ọkọ mi èmi rò pé advice gidi ló fún mi kọ́kọ́ mi lè cherish mi sí àṣọfẹ́ tí mi jáde nílé ọkọ mi ni àṣọfẹ́ fi mi ṣẹlẹ́yà ni má mi ṣe kò ti fi mi ṣẹlẹ́yà bá ayé mi ti bàjẹ́. ẹ ìwọ ló bá yí ẹ jẹ nǹkan ló bá yí ẹ jẹ ìwọ fúnra rẹ ló mọ̀ ọ́ mọ̀ báyìí tó ń fi rẹ̀ ṣe ẹlẹ́yà torí wípé nígbà tí èmi tí mo bí ẹ tí mò ń sọ fún ẹ pé ọ̀nà rèé ìgbẹ́ rèé àfìgbà tó kórí bọnú ìgbẹ̀ṣà àbí bẹ́ẹ̀ kọ́ òun á ní kí lọ bẹ́ẹ̀ bẹ́ ọkọ ẹ ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ ọkọ ẹ dà kí n tèmi kí n lọ bẹ̀ ọlọ́run má jẹ́ ọmọkùnrin yìí wá sí bíbá yìí ó ń gbọn omi lójú pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ òun ò rí ìyàwó òun ò rí fúnkẹ́ òun ò mọ ohun tó ṣẹlẹ̀ òun ò ṣe àṣẹwọ̀ lọ dákẹ́ mọ́bì kan ni jọ kí ni mo fẹ́ wí níwájú ọmọkùnrin yẹn kò sí tí mo fẹ́ sọ wájú ẹ̀. wo fúnkẹ́ bó ṣe jù bẹ́ẹ̀ lọ èmi ò lè bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ o bẹ́ẹ̀ ni ọmọ má pa mí ọmọ má pa mí ó ti di ọmọ má pa rẹ̀ ah, mo bá ẹ sọ̀rọ̀ títí títí ẹgbẹ́ kí ni mo fẹ́ lọ bẹ ọmọkùnrin yẹn wá bíbá ó ń ké ni ó ń gba ẹkún mu ni ìwọ fi lé ọkọ ẹ sílẹ̀ ládùúrọ̀ ọ̀rọ̀ tẹ́mi bẹ́ẹ̀ sọ ta ló bá bẹ̀ sọ̀rọ̀ tó kọjá èmi tí mo bí ẹ ná owó alọ́rẹ̀ẹ́ kan ló kó bẹ́ẹ̀ ìwọ ló kó bá rẹ̀ ìwọ ló ṣègbésí ayé ẹ̀ bó ṣe fẹ́ ṣe ó lẹ̀ ti dájẹ́ ẹ lójú sí ó ti tán ó ti parí <laughs> kí wá lọ bá òun bẹ̀bẹ̀ lọ́dọ̀ Dayọ̀ ọmọ ọlọ́mọ láti dọ́tò ti fi ilẹ̀ <laughs> bóyá yẹn tẹ̀ ti lẹ́nu bí ìgbésí ayé ẹ̀ <laughs> ṣé mi ló máa mú so ọmọ yìí mi láṣọ o torí mi kọ́ mo gba sátidé lọ́wọ́ ẹ̀ tí mo gbé Sunday lẹ́ lọ́wọ́ mo pariwo títí títí bímọ bímọ bímọ ó takú náà ni ó tán òun nìyẹn lọ síbẹ̀ kó lọ bẹ̀ o tó bá ti gbẹ̀bẹ̀ kó wá bá mi ṣùgbọ́n láì ṣe yẹ èmi kẹ̀ ẹ̀ẹ́ sọ sọ sọ sọ sọ bíbọ̀ àsìkò ń lọ àsìkò yóò dúró jẹ nìkan ọjọ́ lọ lórí ẹ̀. Àṣàkẹ́. Dayọ̀ ó fẹ́ sọ pé òwe mi lórí ìjòrò ni ṣé ó fẹ́ kí mi ni. wọn náà kì mí nígbà tó wọlé but tíyẹn bá bí ẹnu má bínú. Um, well Dayọ̀ tí n bá ti ṣe lọ́nà kan àbí kejì. o ò ṣàmì lọ́sàn kan. Ẹ ẹ wá, Mo. Oh. Timdo. Who the hell is this? Kí Oh, ìyàwó mi ni. Hmm? Kò sí ẹ̀dá tó máa ń wà láyé tí o kì í ṣe àṣemáṣe. Àmọ́ mo gbàgbọ́ pé àṣemáṣe tèmi tèmi ṣe yìí, oore ló fi já sí fèmi. Nítorí state tí wọ́n gbé mi lọ tí mo ti lọ serve inú gbó kan tá a kàn máa ń gbìyànjú láti ṣeré lọ bákanbákan ṣá eré àyẹn ni mo ti mọ òun mo mọ òun gbà yẹn mo ní interest inú ẹ normally ìpínyàn kan láìkè yẹn pọ̀ mi ò rò pé bóyá èmi àti ẹ̀tẹ̀ lè ẹ́fà fẹ́ra bọ̀tọ̀ ọ̀rẹ́ mi ṣáàtì mi sí àwọn normal eré school tá a máa ṣe ah, mo ṣàbà ní nǹkan papọ̀ tí mo bá ní lọ́jọ́ yẹn dóyún. tèmi ò tiẹ̀ mọ̀ tóun gan tiẹ̀ mẹ́rin tó fóun lóyún gbà yẹn tèmi dẹ̀ ń dààmú láti bí abẹ́ ọdún bíi mẹ́ta mẹ́rin tí mo ti fẹ́ tí ò sóyún tí ò sí kankan tí ò sọ ọmọ despite the fact náà mi ò ti torí ẹ̀ fi ẹ́ sílẹ̀ wàhálà náà ní lójoojúmọ́ àṣemọ́tí ẹ lọ́mọ síbì kan wẹ́. eléyìí ló mú wá sọ́dọ̀ mi àní inú mi dùn bẹ́ẹ̀ méjì ṣe jọ wọlé òun ló mú wá síbí nígbà tó sílẹ̀ pé kó kàn lè máa help mi àṣẹ ọlọ́run ló ní pé kí ìwọ kú jáde kúrò lé ọlọ́run ló ní kí òun introduce ìyàwó mi gangan ìyá ọmọ mi sí mi bí gẹ́gẹ́ ṣe ṣe gẹ́gẹ́ nìyẹn tí Dayọ̀ tó fi Àṣàkẹ́. ẹ gbàgbé òṣìjọ èwo ni èwo ni gbogbo dírámà tẹ fẹ́ máa bẹ̀rẹ̀ bíbà èmi ò wo fíìmù o ẹ gbàgbé bóyá jẹ́jọ ó dà pé wọ́n ń yọ àbí òun yọ yọ òun yọ òun yọ olórí burúkú àbí òórì olórí burúkú àwọn olóṣì Àṣàkẹ́ oníbúrẹ́dì nǹkan tó tiẹ̀ dáhùn wèrè wọ́n lé kó lọ pààrọ̀ aṣọ kó wọ́ṣọ ẹ gángan jọ kó nìṣó lé èmi ti miss gbogbo àwọn àmàlà tó rò yẹn o wo bíbà èmi ò láìkì gbogbo àwọn orí burúkú tó fẹ́ máa pàfọ́ọ̀mù bíbà yẹn o wo bíbà ìpò wo ó lajú ẹ̀ orí àbí mo wọlé kò yẹ kó ti notice àbí kò yẹ kó ti wò ó pé ọkọ mi kí ló ṣiṣẹ́ bẹ̀ ọmọ olóyè burúkú kan ló lọ fún ọkọ ọmọ mi ń bẹ̀ jàre kó nìṣó lé kó wá lọ ṣe nọ́mà kó wọṣọ ẹ̀ dáadáa bóyá má wọ̀ tẹ́lẹ̀ kó dẹ̀ kúnlẹ̀ kó máa ké kó má bá mi mọ gbogbo ẹ̀ òun tí òṣì mò ń ṣe bí ẹlẹ́yà àgbọn náà tẹ̀ ń ṣe òṣì mo gbádùn òṣì yẹn o. gbé gbogbo ẹnu òṣì yẹn jàre abọ́ mọ̀ nǹkan tó ń sọ ni ṣé mo mọ̀ ẹ́ rí ni àbáwẹ̀ ò yá àbí gbogbo north and bow torí ẹ̀ ó ti tú dànù wo jẹ́ kí n sọ fún ẹ ṣé o láti ìgbà tó ti mú mi wá síbí báyìí sórí kò kò sí ọjọ́ kan tí n bá rántí ẹ̀ tí mi ò kí ń banújẹ́ àmọ́ kí ni mo ní láti banújẹ́ fún torí pé bó ṣe wà yìí ó ti mi wá síbi ayọ̀ mi ni ó ti mi wá síbi oríire mi ni bó ṣe wà yìí ó yẹ kí n máa ṣàdúrà fún ẹni. ṣó fẹ́ gbọ́ ọ̀dọ̀ bàbá ọmọ mi ni mo wà ní bàbá dùn mí nínú. bàbá yà ẹ wo àgbà àkọsílẹ̀ jọ tó bá gbìyànjú àti sọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ àwọn tó ju ẹ̀ lọ ni màá ní kí wọ́n discipline wọ́n á gbé ẹ police station wàá lajú tó bá lajú gbogbo ló ti máa rí rẹ̀ ọgbà ẹ̀wọ̀n ni o. ọ̀ràn ti pọ̀ gbowó lọ ni ọmọ ọ̀dọ̀ abikí ló sọ pé ó jẹ́ sí ẹ̀ àbúrò ẹ̀ ló pẹ́ náà wáyé tí wàá fi ń pariwo ṣó fẹ́ dáfẹ́ àbúrò ẹ̀ ni. Diego boy. Oh, my God.

ojú rántí pé mo ti dọ̀bálẹ̀ fún ẹ láìmọ ìyọnu rẹ. I'm sorry. nítorí pé mi ò fẹ́ kí ìfẹ́ mi tí mo ní sí ẹ mi ò fẹ́ kí o ṣáàkì mi ò fẹ́ kó dòkú ni àmọ́ kò sí nǹkan tí mo lè ṣe inú ilé tí mo wà ní tó ti wá fi picture ẹ̀ hàn mí ipò ìwà tẹnìkan tẹjọ́ fẹ́ra yín nìyẹn. àdéhùn ah, ni kò rí bẹ́ẹ̀ ọgbọ́n ọmọ mi ni o. gbogbo ẹ ti bọ̀ ah. mo ń jáde lọ síbi kan by next week lágbára ọlọ́run á gbé ọmọ mi wọnú bí. Ah ọ̀nà tàlà sọ̀kò lè lè wọ̀ ìyàwó méjì let's go. Madam, Alpha, time lè ti lọ túbọ̀ ní ọ̀bí ojú mi lọ dáríjì dáríjì mi ní ṣe bẹ́ẹ̀ mọ́.